eléyìí tí ọmọ ọmọ wúra wọn jọra wọn lójú eléyìí tí wọ́n ti torí rẹ̀ wò pa àwọn èèyàn mí ọjà máa kankan tí wọ́n tún wá tẹ̀síwájú lẹ́yìn ìgbà tí islam dé tí wọ́n wò pé àwọn ìdáhùn látàrí ojú dúdú yìí pa àwọn ọgbà ìlú ọlọ́wọ́n bá fi hàn wọn nínú ayé ìpè gbogbo ohun tí wọ́n ń kàkùn gbogbo ohun tí wọ́n ń gbèrò kọjá mọ́ kankan lópin ìgbà téèyàn bá ti jẹ́ mùsùlùm kí ni nǹkan fáàrí kí ni nǹkan téèyàn fẹ́ máa fi tó fẹ́ máa jọyàn lójú nínú téèyàn ní àbí téèyàn ṣe nígbà téèyàn bá ti gbọ́ ọlọ́wọ́n bá gbọ́ èèyàn jẹ́ pọ́lọ́ ló ń sìn kí á ní ìjọ lójú nínú gbogbo pàǹtí lásán ilé ayé tó kójọ àwọn jẹ́ni tó ṣe kíkí islam tó dé wọ́n bẹ nínú wọn ẹni tó ṣe pé ìyí máa pa mí fún àwọn alálàájì ìmúlọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n ẹ̀yìn tí màá pé kótó di gbẹ́sẹ̀ islam ti di kótó dé làwọn èèyàn ti máa ṣiṣẹ́ hajj láti ayé anabi ibrahim aleyhi salam làwọn èèyàn ti ṣiṣẹ́ hajj. sọ̀rọ̀ lágbára wọ́n bẹ nínú wọn ẹni tó ṣe pé yọ́ọ́ máa pami fálálà jìmú lọ́fẹ̀ẹ́ láì kò gba kọ́bọ̀ lọ́wọ́ wọn a sì ti mà wípé à ń pami fáwọn èèyàn mú kódà kó ṣe pé ìlú tó tutù ti máa mú kìí nǹkan kékeré ká ní ìlú tó tutù tí máa mú nǹkan ńlá ni nítorí pé ìsẹ̀mí ọmọ èèyàn gbogbo ọmọ èèyàn ọ̀rọ̀ mọ́mi omi ò ṣe é fojú tẹ́ḿbẹ́lú bádùúgbò bá wà tádùúgbò yìí tí gbogbo àwọn èèyàn lọ́lọ́kan ọ̀jọ̀kan lóríṣiríṣi tí wọ́n ń gbé bẹ̀ tí wọ́n sì kó àwọn ilé bẹ̀ lóríṣiríṣi tí ìjọba náà wá bá wọn dọ̀dà sí tó tún bá wọn faná sí ìsìn láǹsọ̀ pé àdúgbò yìí bó ti ṣe wojú rí yìí ìjẹjẹ mọ̀ pé àdúgbò wọn ò ní ṣe gbé torí kíni kò sí asọ̀bìl hayat níbẹ̀ ntí jẹ́ ara ṣe kò sí mbẹ̀ ńlómi wọn aládùúgbò kan wà láyò ìjọba ọ̀fà mi fún wọn yẹ bí ìjọba ṣe máa ṣe níbi kíbi pé wọn yìí fa mi tẹ́lẹ̀ náà àwọn èèyàn wọn ò sì rí kànga gbẹ́ńbẹ̀ kò sì sí kànga dẹ̀rọ̀ ńbẹ̀ kò sí bọ́ọ̀ òjò èsì rọ̀ ńbẹ̀ rárá odò kan ò sì sí tọ́sàgbàlẹ̀ sọ̀rọ̀ kí n dáhùn kọ́kọ́ béèrè ni pé bó wàá làwọn èèyàn ṣe ń sẹ̀mí bẹ́ẹ̀ o tí ọba sómi ìsẹ̀mí ò ṣèṣì láwọn ìlú tó tutù gidigidi láyé yẹn gẹ́gẹ́ bí àwọn ìlú òyìnbó tó yẹ pé lọ́pọ̀lọpọ̀ ọgbà yìnyín gan máa ń sọ̀kalẹ̀ ń sẹ́mà bí òjò àwọn náà ń bùkátà omi wọ́n dán òjọba lọ London kó lọ fẹ́ ra ìgò irú àwọn bọ́tú wọ́tà wa tó yẹ pé pọ́kú lówó ẹ̀ ń bì ọ́ dà rẹ̀ lẹ́bi èyí wọn fẹ́ pé kí ló dé tí ń di wá láti nàìjà omi pàtàkì níbikíbi láyé kàtó wa pè nírú mẹkẹ kọrọ ọrùn mẹkẹ torí mẹkẹ tẹrí yẹn ìlú tó ṣe wípé òórùn máa mú bẹ kíkakíka ni òórùn máa mú débi wípé èèyàn ní máa ti ń dùn mọ́ bí tí gbogbo ẹ̀ sàmà gbóná kò lè mẹ́jẹ bẹ́ẹ̀ Makka wà ní wádìn ghayri dhi zara ó wà nínú àfonúfojì tí koríko kìí wù níbẹ̀ ó lè rí koríko mẹ́ẹ̀ àfikọ́jẹ́ pé wọ́n ra ìpẹ́ tí wọ́n fi gbìn wá láti ìlú òyìnbó la ilaha illallah tún ra ìpẹ́ wa ìpò bá rí anything torí tán gbìn sáàrin títí Mẹ́kà torí tán gbìn sáàrin títí Madina àti gbogbo àwọn ìlú Saudi Arabia yẹn tóbi dáhùn Kuwait Qatar nkankan wọn yẹn gbogbo tó bá rí tán gbìn titi títí gavin beautify títí ra ìpẹ́ rẹ̀ wá ní láti ló òyìnbó ara Nàìjíríà náà àti ìsèmúlọ <laughs> àwọn ta fún wọn wọ́n gba wọn mú wá sẹ́fẹ̀yìn náà ń gbowó wá bí pẹ́tró tó téèyàn kan bá wá wà ń bẹ́ ọ tí ń bóyàn lómi mu àwọn bọ́yá irú jajaja ńkọ̀ mọ́ wa la irú ooru burúkú àrírú ẹ̀rí ẹnìkan wá pín omi fún wa ń pín omi fún wa ń pín omi fún wa wọ́n dájú pé iṣẹ́ ńlá ni ń sọ àwọn ẹni tí wọ́n wò wípé ilé táwọn yẹn láàyò nu ládàá rẹ̀ pọ̀ ju gbogbo sẹ́ẹ̀rì mi lọ. wọn ò sì yé ṣe lẹ́yìn ìgbà tí Islam dé bó tilẹ̀ jẹ́ pé káfíìrì làwọn. àsìkò táwọn mùsùlùmí náà bá ráyè wá sí Mẹ́kà gẹ́gẹ́ bí ìgbà tánàbí sallallahu alaihi wasallam tó fẹ́ lọ sí umra lọ́dún kẹfà tí wọ́n gbá láyè tó kọ́ padà wá lọ́dún keje àwọn mùsùlùmí sì bá àwọn kèfèrí yẹn tí wọ́n fún wọn lómi àwọn takùn iṣẹ́ ọlọ́ọ̀ bó tilẹ̀ jẹ́ pé káfìrí ni wọ́n ìwà ń bẹ nínú wọn nígbà yẹn náà àwọn tó yẹ pé ìtọ́jú kàábà ni tiwọn wọn ò níṣẹ́ mi tí wọ́n ń ṣe níṣẹ́ pé àwọn fẹ́ bọ́lọ̀ ń pàdé pẹ̀lú dáadáa ju pé kí wọ́n tọ́jú kàábà lọ gẹ́gẹ́ bí àwọn Banu Shayba iṣẹ́ tiwọn nù àwọn Banu Hashim táwọn já rọmọdọ́mà fáwọn baba ńlá ànábì àwọn làwọn máa falálà jùlọ. tọ́ àwọn wò pé tí ẹ ń Islam táwọn ò bá yín Islam tẹ́yìn lẹ́yìn ṣe kínní kan jihad tẹ́ǹfẹ̀ mi yín wéwu lójú àwọn kèfèrí wọ́n mi ara yín wéwu ṣe pẹ̀lẹ́gàn láyé ká tó pẹ́ tún lọ́ọ́ ẹ kọ́ àwọn yorùbá náà wọ́n gbé ẹyẹ pẹ̀lẹ́ onípẹ́láyò irọ́ lásán kọ̀ọ̀bá àjẹ́ ẹyẹ pẹ̀lẹ́ kọ̀ọ̀bá àjẹ́ ẹyẹ jàgídíjàga ọjọ́ kú kálukú ńkọ́ ni ó kú. tọ́ ìgbà islam tẹ́lẹ̀nsì lẹ́gbẹ̀ẹ́ ń bẹ̀mẹ̀ ara ń wéwu tẹ́lẹ̀nsì jihad kọ̀ dájú pé ẹlẹ́ni àwàyè bẹ́ẹ̀ làwọn kẹfẹ́rí yẹn ń wura lẹ́yìn islam dé. báwo ni wípé là ń gbọ́dọ̀ yín ti lè ga tó bá ṣé èso kọ́ máa ń ṣubú ẹ jẹ́ mójútó máa ń tọ́ náà ikpe gbogbo ohun tó wù kẹ́ lè ṣe kò lè dàbí mímójútó Kaaba gbogbo ohun tó lè wù kẹ́ máa rí nu Islam yìnyín kò lè dàbí mímọ fálálàjì lómi mu bẹ́ẹ̀ làwọn kẹfẹ́rí yẹn ronú ọlọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá wa wá fún wọn lẹ́sì tí ọlọ́run máa ń tẹ́ rò kẹ́ẹ̀tó rò ó sì máa ń tẹ́ ṣe kẹ́ẹ̀tó ṣe ó máa ń tẹ́ sọ kẹ́ẹ̀tó sọ àti rò àti tẹ́ ṣe sọ tẹ́ ẹ bá sọ bó lẹ́ sọ ọlọ́run ti mà ọlọ́run ọba wa fi wọ́n lẹ̀ wọ́n fi wá pọ̀ tinú wọn jáde àwọn mùsùlùmí gbọ́ ọlọ́run á fún wọn lẹ́sìn. وأجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين سي ẹrù في فلاج alálàájì ló mímu àti ما تجولي الله Ọlọ́run mọ́ṣáláṣí ní kaaba sẹ́rù pé lè dọ́gba nígbà tẹ̀yìn ọ̀gbọ́ lọ́ngbọ́ tẹ́ ẹ ya kẹfẹ́rí tẹ́ ẹ yọ sẹ́bọ́ sẹ́rù àrùn pé níta ń ṣe tí ó tọ́ bàbàrà lójú yín ó lè ẹ lè tara bẹ́ẹ̀ dọ́gba pẹ̀lú àwọn ẹni tó gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tí wọ́n sì tún gbọ́jọ́ ọ̀kan ìgbọ́ tí wọ́n sì tún ń jagun tí ojú ọ̀nà ọlọ́run torí pé lè jẹ́ pé gbólóhùn ọlọ́run lọ́ga jù sẹ́ẹ̀rù kí wọ́n lè dọ́gba ni ẹ̀ lè dọ́gba o. la yastawuna inda Allah lè dọ́gba rárá lọ́dọ̀ lọ wọn à lè dọ́gba rárá lọ́dọ̀ lọ. kì í fọ́nà mọ àwọn alábòsí. ẹ mẹ́gbàgbé kí iṣẹ́ wọ́n ń ṣe iṣẹ́ dáadáa ni o iṣẹ́ olóore ńlá ni o ìmọ̀ àtọ́jú alálàájì mímọ̀ fún alálàájì lómi mu ẹ má gbàgbé pé iṣẹ́ ńlá ni o iṣẹ́ ìtọ́jú mọ́ṣáláṣí ọlọ́ọ̀ mọ́ṣáláṣí ọlọ́ọ̀ ni ṣùgbọ́n nígbà kan náà ẹ má tún gbàgbé o pé gbogbo oṣù olóore tí wọ́n ń ṣe yẹn lópin ìgbà tí wọn ò ti gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tí wọ́n jọ́sẹ̀ bọ́ kò sí ládàá fún wọn lórí ẹ̀dúlé àwọn ọmọ táwọn bàbá ńlá àwọn fálálàjì ló mímu nù wọ́n jogún ẹ̀ lọ́dọ̀ bàbá wọn ni kábírán àn kábírán lọ́bàtí tọ́bàtí lọ́la alùkìyàmù kò sí láàdá kò sí láàdá tọ́bàtí lọ́la alùkìyàmù kò sí láàdá kò sí láàdá wọ́n máa yìn wọ́n láyé bíi pé áà àwọn Banu Shayba àwọn nù àwọn tó ti pọ́ wọn wọn ni kọ́kọ́rọ́ Kaaba wa. Banu Shayba àwọn nù ẹbí wọn bá àwọn ẹlòmíì lẹ tí wọn ò fún wọn kọ́kọ́rọ́ Káàbà tí ò sí lọ́wọ́ tiwọn tẹkọ ọwọ́ àwọn Banu Shayba lọ́wọ́ àwọn ọkùnrin nìyẹn kò sí wàhálà wọn ti gba tiwọn láàyè kò sí kankan tó gbà ní rẹ tó yà ló ti jẹ pé gbogbo nǹkan tó ń ṣe tí wọn wò pé ntọ́ dáa ni kò sí ládàá kò sí ládàá àṣìdànù àṣìṣòfò àṣedànù ní lálùkìyà àṣesòfò ní lásán lálùkìyà torí kò sí ládàá kò sí ládàá. ẹ wá wẹni tó gbólóhùn ọba gbọ́n tiẹ̀ olú ti ṣe dáadáa síra rẹ̀ kò tún wá sẹ́nu lórí bí ọtún gbàdúrà pé ní mọ̀ nǹkan méjì ọba ọmọ sọ́n gbogbo gbà á sì ti mọ̀ pé mẹ́fà làwọn orígun òdodo ọlọ́run bá máa ń dákọ méjì arukun alawal eléyìí tí í ṣe ká gbọ́ lọ́wọ́ bá gbọ́ òun gángan ní ìpìlẹ̀ arukun alawal tí í ṣe ká gbọ́ lọ́wọ́ bá gbọ́ òun gángan ní ìpìlẹ̀ fáwọn arkanu yòókù torí ẹni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ òní ọgbà àwọn màláíkà gbọ́ òní ọgbà àwọn tírà Ọlọ́run gbọ́ òní ọgbà àwọn àránṣẹ́ Ọlọ́run bá gbọ́ òní ọgbà kádàrá gbọ́ òní ọgbọjọ́ kan gbọ́ àmọ́ gbogbo ẹni tí ọba ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ ọ wá ní èmi ọ̀gbọ́ lọ́wọ́ gbọ́ mọ̀lẹ́kà mọ̀ gbàgbọ́ ọ dájú kó rí rẹ̀ dàrú ó lóun ọ̀gbọ́ lọ́wọ́ bá gbọ́ ṣùgbọ́n gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run ló ń gbàgbọ́ àà ṣé àwọn ọlọ́sọ̀rọ̀ àdòjíṣẹ́ ni àbọ̀lọ́ ọlọ́sọ̀rọ̀ àdòjíṣẹ́ ẹnìkan ní gbọ́ lọ́wọ́ àmọ́ mọ̀ gbà kádàrà gbọ́ àà tá lọ́wọ́ kọ́ <laughs> kádàrà lọ́kọ́ra rẹ̀ torí ẹ sọ pé kò sí bó o ṣe lè sọ pé ọgbà nǹkan kan gbọ́ nínú àwọn orígun ìgbàgbọ́ òdodo lópin ìgbà tó o bá ti gba Allahu Rabbul Alamin gbọ́ torí àwọn sọ pé oníkíni oníkíni usul usus oní usul usus hamza sin òun ní ìpìlẹ̀ gbogbo ìpìlẹ̀ torí ẹ lọ́lọ́wọ́ ti máa ń sọ nípa tiẹ̀ lọ́pọ̀lọpọ̀ ibi tó wá gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó gbọ́jọ́ kẹ́ńgbọ́ ẹ̀yọ́ àṣẹkùtọ̀ mẹ́fà ni àwọn àrùkámù ìmán méjìlá ń gbọ́ lọ́pọ̀lọpọ̀ àwọn ibi tọ́lọ̀ tó ti sọ àwọn yòókù náà wà ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ méjì yìí ni máa sábà wà wọ́n ní talakọ̀kọ́ bó ń ṣe jẹ́nu torí pé tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ ó lè gba màláíkà gbọ́ tó bá gbọ́ lọ́n gbọ́ ó lè gba àwọn ànábì gbọ́ tó bá gbọ́ lọ́n gbọ́ ó lè gba àwọn tírà gbọ́ ó lè gbọ́jọ́ kẹ́yìn gbọ́ ó lè gba kádàrà gbọ́ ṣùgbọ́jọ́ kẹ́yìn yẹn ọlọ́run ọba máa ń wí pẹ̀lú pé man amana billahi wal yawmil akhir nítorí pé ẹni tó bá gba yawmil akhir gbọ́ ni ó bẹ̀rù ọlọ́run ẹni ó kíyèsí iṣẹ́ ti ń ṣe ẹni tí ò bá ti gbà pé gbèǹde ń bẹ wọn ì sin lọ ẹni tí ò bá ti gbà pọ́jú ẹ̀san bẹ yọ́ọ̀mọ̀ wò ó pé gbogbo tó ń bá ṣe àṣegbé ni irú wọn ní yàtà. ṣùgbọ́n gbogbo tó bá ti mọ̀ pé òun ṣe gbé òun ṣe pamọ́ ni ọjọ́ gbẹ̀ǹde ń bẹ tọ́lọ̀ ọmọ ó ṣe sùrù fún kálukú ẹni ọba ṣe dáadáa ẹni tó bá ṣe àìdá wọn náà ọ̀dájú pé sára ọ̀dájú pé iṣẹ́ rí pọ̀ ju torí ẹ ṣe máa ń sọ méjèèjì á sọ tàgìlìbà nítorí pé pẹ̀lú méjèèjì kò súnmọ́ kéèyàn sá ìgbàgbọ́ sí yòókù tí ẹ bá ti ní méjèèjì ó túmọ̀ sí pé gbogbo yòókù náà lónìí. man amana billahi wal yawmil akhir tí mo bá ní mo gbọ́ náà mo bá gbọ́ tí mo bá ní mo gbọ́ ọjọ́ kẹyìn gbọ́ eléyìí gbogbo yẹn lè fọ́nù máa sọ pé ń gbọ́ ń gbọ́jọ́ kẹyìn gbọ́ ń gbọ́ ń gbọ́jọ́ kẹyìn gbọ́ ṣùgbọ́n tó bá jẹ́ pọ̀ bá gbọ́ lọ́ngbọ́ ọgbọ́jọ́ kẹyìn gbọ́ jáàrì sáàwò nínú ìwà rẹ nítorí pé gbogbo àwọn kèfèrí náà wọ́n sọ pé àwọn ṣe kíni àwọn gbọ́lọ́ǹgbọ́ kò sí káfìrí náà tí ò ní sọ pé òun káfìrí tòsí káfìrí tó jìnnà káfìrí dúdú káfìrí funfun gbogbo wọn náà sọ pé àwọn ṣe kíni àwọn ṣùgbọ́n kí ni ó jẹ́ pé kálukú náà ní iṣẹ́ ọwọ́ ni ó jẹ́ pọ̀ mọgbọlọgbọ mọgbọjọ kan ọkàn mi ní gbogbo ẹ ok tó bá wà lọ́kàn rẹ sáàwò sáàwò bí ẹni tó sọ pọlọ kúkú ráhùn kí ló dé ìgbà tí ń báyàwó ọ̀rẹ́ rẹ sọ̀rọ̀ nulẹ wọn mari Ọlọ́run kúkú ráhùn kúkú ráhùn ọmọ pa àwọn òsè nǹkan tí wọn bọlọ ń bá rí náà rí ọ ẹ <laughs> bọ́lọ̀ ṣe rí ọ èèyàn náà jẹ́rìí sí pọ̀ ọmọ dára torí ẹ̀ tí ẹ̀ máa sọ pé mo gbọ́ lọ́ngbọ́ mo gbọ́ lọ́ngbọ́ mo gbọ́ lọ́ngbọ́ àárín ọmọ síláṣí ó sì gbọ́ lọ́ngbọ́ ọgbọ́ lọ́ngbọ́ ọgbọ́ lọ́ngbọ́ ọgbọ́ lọ́ngbọ́ rọ̀mọ̀dọ́nà dé ọ̀daràn sàmàlà lọ́sàgẹ́gẹ́ ó sì lóun gbọ́ lọ́ngbọ́ òun gbọ́ lọ́ngbọ́ ń gbọ́ lọ́ngbọ́ ń gbọ́ lọ́ngbọ́ wọ́n sọ̀rọ̀ káṣí tọ́lọ̀ káṣí tàbí sọ̀rọ̀ láṣẹ̀lẹ̀ ní ṣọ́fàwọn mi. ìgbàgbọ́ náà ọgbọ́dọ̀ hàn nínú sí wa. ọgbọ́dọ̀ hàn nínú wa wa ọgbọ́dọ̀ hàn ní wa ìdínú táwọn fi sọ àrí mùsùlùmí láwùjọ nísìnyí táwọn bàbá bàbá wa bá ń sọ tẹ́lẹ̀ wọn ni ah ló gbọmọ sọ mùsùlùmí lọ́pọ̀ jù ah, rí wọn gbà táwọn abẹ́yìn rí wọn èmi ń béèrè ní sí o sẹ́yìn mùsùlùmí ló sọ yìí rí wọn bóyá lọ dálẹ̀ ẹ má wọn lọ àwọn mùsùlùmí lásán ó kọ lásán ṣé mùsùlùmí wà mú yóò ṣe mùsùlùmí nìyẹn mùsùlùmí tí ó jẹ mùsùlùmí ọmọ sí lọ nítorí pé àti ọkọlùkọ lásán kò gbéyàdé àlìjẹnà èyí sí lọ ọkàn ni wọn bí o mùsùlùmí káfìrí tún ti rí gbọ́n káfìrí ti rí iná ló ṣe pé tí wọn Patrick ó sì ń ṣe Islam ó sì mójútó gbogbo ohun tí wọn wà nínú ẹsìn Islam àwọn àtàkọ́ wà àlìjẹnà pátíríkì tí ń jẹ́ òpè kọ́ mọ́ wà àlìjànnà orúkọ kọ́ ní ògbé ọ̀dà àlìjànnà jẹ̀mọ́ sílọ̀ torí ẹ̀ wọ́n sọ yẹn ní Ibrahim wọ́n sọ ní Ahmed wọ́n sọ ní Abdullah àwọn bàbá wọn ro rere ro bí sínú ẹ̀sìn Islam ṣùgbọ́n kì í sílọ̀ fọwọ́ káfíìr káfíìrì lásán yà wọ́n ná dáadáa ní rọ̀ torí ẹ̀ ló túmọ̀ sí pé àárín mùsùlùmí láwùjọ wọ̀nyí àárín wọn. àwọn tó pé ẹ òòsà di kinní kan ẹbí àwọn ọmọ lọ sókè kinní kan fún àwọn ọ̀dọ́ wéegun àbí bẹ́ẹ̀ a ń tún wálé tún wálé láti dáná wọ́n ti pè láti jẹ́ ẹ̀kọ́ wálé bá tí ò wálé ọ wá lóun fi sọ́dún eégún mùsùlùmí ni bá ó fi sọ́dún èyí tó tún fi sọ́dún òrò ńkọ́ mùsùlùmí náà torí ẹ̀ ló ṣe jẹ́ pé tó o bá jẹ́ mùsùlùmí o gbọ́dọ̀ sí náà tẹ́bá ti rẹ́ nìkan tí ń borúkọ lásán jẹ́ mùsùlùmí tí èsì náà yé ṣe mùsùlùmí kò sí ní tá a fi ṣe torí ẹ̀ ẹ́ gbọ́ tó lọ́wọ́ bá bá ń sọ̀rọ̀ wọn gbọ́ lọ́hùn gbọ́ ẹ̀ rí tí ì ọ tẹ̀lé ìlàlẹ́dínlá àmàlù wàhámìlú sọ̀lẹ̀hàt. ètò pàtàkì kí ẹ sì kọ́ gbàgbọ́ lásán kọ́ ọ kìí ṣe kó máa ṣiṣẹ́ rí lásán kò tún gbàgbọ́ pẹ̀lú ẹ̀ torí téèyàn bá gbàgbọ́ tí ọ̀ máa ṣiṣẹ́ rí kò lè jẹ́ mùsùlùmí bá ṣiṣẹ́ rí tí ọ̀gbọ́n ló ń gbọ́ kò lè jẹ́ mùsùlùmí adẹ́pẹ́ nǹkan méjèèjì wọ́n dì mọ́ra wọn bọ́ ọ bá gbàgbọ́ ṣiṣẹ́ rí kí wọ́n ní ṣiṣẹ́ rí ìyẹn ni pé àwọn tó kò ṣe nítorí tí ọba ti máa ṣe gbogbo eléyìí kì í ṣe sẹ́ẹ̀rì wọn pé lọ ní ìsàwọn àlè ọmọ láyé ebi náà ní í ṣe kò kúkú wọlé ẹnìkan tí ẹni ń lè máa dáko ebi náà ń dáko àwọn èèyàn oúnjẹ rà ebi náà àbí ni náà ń kí fún wa gbogbo ẹni tí bàbá mú wọn rà mú ebi ẹni tó ń kọ́lé kalẹ̀ bí ẹyẹ ṣebí yóò fi àyà bọ́ọ̀bù asanwó ilé alẹ́ ọjáde ẹ̀sìn níṣẹ́ rí nu bákan náà wọ́n ní ń dáko àrùn oúnjẹ rà ṣebí ń gbowó ẹ̀hẹ́ iṣẹ́ rí kọ́ wọ́n ń pin lẹ́yìn iṣẹ́ àṣepawó ilé lẹ́yìn àṣelà bákan náà gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn iṣẹ́ àtiráyé gbé ni àti rọrùn wọ̀ ńkọ́ ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ dààmú fún un náà ló ṣe jẹ́ pé tí wọ́n á sọ̀rọ̀ kú ikú mọ́sọ̀ mm, mm, mọ́sọ̀ mọ́sọ̀ ọjọ́ tó ń dá òtítọ́ ok níbi ò lè wá dá <laughs> tó ó túmọ̀ sí pé wọ̀nyún pàtàkì gbọ́dọ̀ fi ṣeré rárá torí mi ọ̀mọ̀gbà tí mi ọ lọ ìwọ ọ̀mọ̀gbà tí wọ́n lọ kú ò nílò ikú lágbájá ń lọ wọ́n kàn gbọ́ pé ọ̀lọ́ náà nù torí gbà tó dé lánàá sọtọ́ bá sì tún lọ́nà ọlọ́nu ayé ò sì ní parẹ́ nítorí ikú tiẹ̀ títí dọjọ́ tó lọ́n sọ páyọ̀ parẹ́ torí di eléyìí báyìí ló ṣe jẹ́ pé tọ́lọ́n bá ti sọ̀rọ̀ pé wọ́n gba òun gbọ́ yóò tún sọ̀rọ̀ wọn ṣiṣẹ́ ìgbàgbọ́ òdodo ó ní wajahada fi sabilillah ẹni tí fẹ́ẹ́ fira yín wé ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó tún gbọ́jọ́ ọ̀kan ìgbọ́ tó tún wá ń jagun sójú ọ̀nà ọlọ́ọ̀ jíjagun sójú ọ̀nà náà tí wọ́n bá ti lè wí tí wọ́n ọ̀la ìtumọ̀ rẹ̀ ní kó fẹ̀mí rẹ̀ jagun ẹ̀sìn mọ̀ pé tí fẹ̀mí jagun ó lè lakú lọ eléyìí ni wọ́n ń pè ní jihad ó lè lakú lọ òní wọ́n ń pè ní jihad ìgbà tó wọ́n ṣe jihad kò ṣe jihad kún lè bá yín kò ṣe jihad kún lè bá pé lákin kò ṣe jihad kó lè bá fi ràn ya rẹ̀ lọ́wọ́ kò ṣe jihad kó lè bá fi ràn èdè àbí ẹ̀yàmẹ̀yà rárá ó ṣe jihad ni litakuna kalimatullahi hiya al-ulya fahuwa fi sabilillah torí wọn bí anabi sallallahu alaihi wasallam pé èèyàn lè jà shaja'atan kó lè bá àmàlàkì èèyàn lè lọ jagun shaja'atan kó lè bá àmàlàkì èèyàn sì lè jagun hamiyatan láti dáàbò bò ẹ̀yà rẹ̀ ayyu dhalika fi sabilillah èwo lọ́jọ́ torí tọ́lọ̀ anabi man qatala litakuna kalimatullahi hiya al-ulya fahuwa fi sabilillah ẹni tó bá jagun torí kí ọ̀rọ̀ Ọlọ́run kó lè bá àjẹkùn ló borí gbogbo ọ̀rọ̀ yòókù òun ló ń jagun torí tọlọ yàníyàn rẹ o yàníyàn rẹ o ìdí nu nínú Sahih al-Bukhari ó ní babun la yuqalu lirrajuli shahid àyè sọ fún yàn pé shahidi nítorí kọlọ lọmọ sétorí tọlọ ló ṣe jagun àbí ètò ṣe torí tọlọ àbí èsè torí tọlọ gẹ́gẹ́ bá ṣe lọ jagun Uhud táwọn èèyàn sọ pé ah lónìí o ẹnìkan ò ṣe gudugudu méje yàyà mẹ́fà bíi lágbájá wọn á sọ ó fi dé tí anabi sallallahu alaihi wasallam anabi ní lágbájá o wọn ní lágbájá ni ẹ eh, ẹ máa wò yín ẹ lọ wá ẹ lọ wá nù àwọn ẹni tí ń bẹ tí ń bẹ lójú pé nínú àlàyé àbókù wọn bá sì lọ wá. wọ́n bá pé kò tí ì kú bẹ lórí pé tí sá ó mú máa pọ̀ ká ẹ máa ń tá arákùnrin ṣe arákùnrin yìí wá ó ṣe o ẹ má da ànábì o ẹ má pa ànábì o ó sì mú ó sì dakùn dé ó kú ànábì ọlọ́ọ̀tẹ̀lẹ̀ náà náà lẹ yàyà mẹ́fà gudugudu méje lọ́bàtí kọjá nítorí tọ́lọ̀ ẹni tí ó jagun nítorí tọ́lọ̀ là ń fẹ́ kìí ṣe ẹni tí ó jagun nítorí kó lè ní ẹ ọmọ jagunjagun ni jagunjagun ni apẹ́lógun abogunde àbẹ́rẹ́ rí bẹ́ẹ̀ bí wọ́n ṣe máa wí láwọn ìlú kan àbótidé lẹ́yìn náà tọ́ <laughs> kìí ṣe torí eléyìí ló ń ṣe jagun ó jagun torí ọlọ́ọ̀lù. eléyìí pàtàkì sẹ́mi níbo lọ́wọ́ wà nínú ọkàn wa nínú ọkàn wa ní ìsàlẹ̀ àlejò tó ní sáfù mọ́sálásí àtijọ́ tó lẹ́yìn lè kaná sẹ́ kí ni gbogbo àná ọ̀sẹ̀ Allahu akbar ọlọ́ọ̀nìkan lọ́mẹ́ni tó fẹ́ ṣe sọ láti nítorí òun nínú wa kálukú pẹ̀lú àníyàn rẹ̀ ibi tẹ́tì mọ̀kọ́ lọ́n ga kọjá gbogbo bá ń ń lérò ni ẹwù bá ṣe pọ̀ tó níbi ẹwù báwọn míì ṣe pọ̀ tó lọ ẹwù báwọn míì ṣe gbogbo oníkálukú ọlọ́ọ̀lọ́ mà níyà rẹ̀ ẹni tí ń ṣe nítorí ọlọ́ọ̀lọ́ọ̀ dàmú ẹni tí ń ṣe nítorí nǹkan míì ọlọ́ọ̀ dàmú ẹlòmíì ọfẹ yọnu láàánú ọlọ́ọ̀ dàmú ọkùnrin ń wá mọ́sálásí ẹwù mi wà láwà àkùbá ọlọ́ọ̀ rí o ti dàmú torí mùnáfìkí lásán ẹni tó sì wá nítorí tọ́lọ́ ọlọ́ọ̀ dàmú ìdínú tánàbí sallallahu alaihi wasallam sọ pé sọláàtù méjì kò rọrùn fáwọn mùnáfìkì àṣùbà àti ìṣà kò rọrùn fún wa gbàtà wádìí kí ló dé àwọn olùmọ́ni tó fà á ni pé mùnáfìkì tẹ́lẹ̀ náà kò wá ṣe sọláàtù torí ọlọ ọlọ́ni yura'una an-nas wa la yadhkuruna Allaha illa qalila gbogbo sọláàtì múnáfìkì torí káwọn èèyàn lè rí ni tó bá sì bẹ̀rẹ̀ sọláàtì láti bẹ̀rẹ̀ dópin allahu akbar bí asalaamu alaykum wọn èèyàn rántí ọlọ́run rárá nínú sọláàtì wọn níjọ́ kan máa wò ní pẹ́tọ́ bàbá fúnṣá ṣé wọn náà fura pé mo wá o bàbá kàmáà ṣe bọ́ náà rí fún wọn wá o torí nígbà tẹ́ bá máa sọ̀rọ̀ ńgbọ́ bá yá o yóò fi máa rò lọ́kàn rẹ̀ so ṣé wọn rò pé àṣùbà àní ríra wa ẹ má gbàgbé láyé ìgbà yẹn kí ni jẹ́ iná mànàmáná kìtì ẹ̀ ní jẹ́ kándù kí ni já tùpà kò sí débi pé àyíṣà sẹ́mọ̀ kí n sọ fún wa wọ́n láwọn obìnrin máa wá ń ṣe sọ̀látù àṣùbà pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam lẹ́ni tó wọ aṣọ wọn tí wọ́n fi gbogbogbò ara wọn wọ́n sì jáde kó mọ́sálásí lẹ́yìn sọ́lá tí wọ́n fi padà sílé ẹnìkan ò ní dá nítorí pé minal ghalas torí pókùnkùn sì sẹ́kù lójú sámà ẹnìkan ò ní dẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mọ́ àfìgbà tó yìí bá wà lójú sẹ́mà bí ọjọ́ kọkànlá ọjọ́ kejìlá ọjọ́ kẹtàlá títí di bí ọjọ́ kejìdínlógún oṣù. tọ́ múnáfìkì fẹ́ kó rí òní tó bá lọ sí àṣùbà tánórì sẹ́wọ̀n pé bí ìgbà tí èèyàn kàn lọ bàṣìkò jẹ́ ni torí rẹ̀ kò ní rọrùn fún wọn láti lọ. sọ̀látùl ìṣáà náà ilẹ̀ ti sùn àbí ó ti sùn yàtọ̀ sí magrib sẹ́wọ̀n káwọn sàhábà sọ pé a máa ń ṣe magrib lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam lásìkò tó ṣe pé téèyàn bá ta ọfà èyàn ó sì ríbi tọ́fà rẹ̀ bọ́ sí ìyẹn ni pé òye sì tún wà lójú sámà kì í ṣe bíi tiwa tá a lọ láti lè ó ti sún kedere kedere ìgbà bí ẹ máa lọ gbòòrò ẹ sì fi bọ́yá kí ló ń ṣẹlẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe magrib nìyẹn lọ́wọ́ àti tó ti parí rẹ̀ wọ́n pe ìṣálẹ̀ kan náà ni eléyìí àṣedànù <laughs> magiribu òun pẹ́ ìṣá wọn wa sílẹ̀ àsílẹ̀ so ẹ̀rí sọ láti méjèèjì ìdí táwọn mùnáfíkì èfi tí èfi rọrùn fún wọn kò sẹ́ni tí ó rí wọn àwọn sì ń wá kìí ṣe pé kọ́nà wọn kí ni wọ́n fẹ́ tọ ìjẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ ta ní jagun torí tọ́ náà ọjà nítorí ẹ̀yin tẹ́ padà máa gbanu sọ pé ó ṣe gbá ó ṣàwò náà níbẹ̀ ti sọ ẹ lọ wo ibi tó wà ní àwọn gan wa kábàámà ah, ah, ẹni táwọn ń wò pé masha allah la quwwata illa billah àti masha allah ọ̀gá náà pé eléyìí báyìí kò jagun torí tọ́lọ̀ torí rẹ̀ jama ẹni tó jagun torí tọ́lọ̀ lọ jagun ẹni tí ò ṣe ń torí tọ́lọ̀ àṣedànù ni o لا يستوون عند الله ọlọ́run ni wọ́n lè dọ́gba lọ́dọ̀ ọlọ́run ẹni dọ́gba jẹ́ kí n fẹ́ ẹni tí ń tọ́jú kàába kò lè pẹ̀lú ẹni tó gbọ́ ọlọ́run gbọ́ tó tún kẹ́yìn gbọ́ tó tún wá ń jagun sójú ọ̀nà ọlọ́run torí ọlọ́run kó lè àjẹkù ńlọ́gàjù wọ́n lè dọ́gba kí ni tí dọ́gba àkọ́kọ́ náà kí làwọn tí ń tí wọ́n jẹ pé kèfèrí ni wọ́n ọwọ́ ń fọ́n alálàájì mu kèfèrí ni kí làwọn ni ó ń tọ́jú káàbà kèfèrí sì lòun kí làwọn ni lọ́dọ̀ ní nǹkan kan lọ́dọ̀ sọ lánàá pé kí lẹ rò pé ó mú wájú ṣé dáadáa ni àbá lásán lásán ó gbé wa torí gbogbo ètò lè dáadáa gbogbo ètò lè ó ti kó lọ látàyè ń bì gbogbo ètò lè jẹ dáadáa rẹ ti kó lọ látàyè ń bì torí de eléyìí báyìí àwọn kèfèrí wọ̀nyẹn àwọn ò ní dáadáa kan tí wọn gbà tó bá di gbogbo ẹ̀ ti gbà láyé mi torí ẹ̀ ní àwọn sì sọ pé tó bá ìtọ́lọ́ wọn bọ́kà sí fún wọn ni pé yóò fi àwọn àìdá wọn hàn wọn ìtọ́lọ́ wọn bó ṣe fún ni pé yóò fi àwọn àìdá wọn hàn our finish ní tí wọ́n ṣe fún kèfèrí nù ọ̀dọ̀ máa wá wọ náà lọ báyìí wọ́n sọ fún wa gbé oúnjẹ mi wá fún ọmọ gbé lọ kíá. tẹ́lẹ̀ báyìí wa ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́dún aniláyọ̀ sọ̀wọ́ náà ń dàgbọ́ ìyẹn ní káwọn eléyìí léyìn àwọn tí wọ́n já mọ̀ kankan. yóò ṣe pé àwọn eléyìí náà ga o àwọn eléyìí ga jù lọ àwọn náà ń gbọ́ tí wọ́n sì ń jagun sójú ọ̀nà ọlọ́run àwọn lèèyàn àwọn ẹni bàbàrà ṣùgbọ́n ilé ńkọ́ lẹ́yìn sí òbíṣẹ́ yìí àwọn ọ̀já mọ̀ kankan torí pé tí ò bá ti sí ìmánì kò sí ní tàṣí tó wúlò tí ò bá ti sí ìmánì kò sí ní tàṣí tó ṣe kíni tó wúlò torí rẹ̀ ẹ wá tara rẹ̀ ẹ tara àsánákì èso kò ní ìmánì ọwọ́ akọ́lé epo kalẹ̀ ọkọ̀ mọ́sálásí sí káfíìrì ni o. ọkọ lè po ó tún akọ mọ́sálásí sí ṣé ọgbà aládé torí pé tí o ti sí ìmánì gbogbo sẹ́tẹ̀ bá ṣe kò ní ládàá ok nígbà tí káfíìrì wa kọ́ mọ́sálásí sí lè po sáà lè ṣe sọ láti mẹ́ náà ṣé ẹ lè ṣe sọ láti ń bẹ mùsùlùmí ni. ọ̀daràn sí ni ọ̀nà burúkú ló ti rówó tó fi kọ́ mọ́sálásí tí a lè ṣe sọ láti mọ́. tí mùsùlùmí gan-an lẹ́ẹ̀mọ́ yìí tá a lè ṣe àbá lè ṣe ọ̀dà káfíìrì ni ọ̀dà káfìrì nù káfìrì káfìrì lọ kọ́ mọ́sálásí kalẹ̀ ọ̀dà ọ̀dà ṣé nísìnyí mi ọmọ mi ọmọ ẹni tó kọ́ mọ́sálásí èyí sì má bi tó ti rówó ẹ̀ ṣé màá ma wádìí ṣé wọ́n ní kí n wádìí torí wa annal masajida lillah gbogbo mọ́sálásí tá a bá ti dé láyé ọlọ́run bẹ̀ wá kẹ́ máa sí fáìlì ẹni tọkọ̀ wọlé tí ro tó fi kọ ṣe èso ṣe èso lè ṣe èso ọlọ́sà ṣe èso owó èlé ṣe èso gbéwìrì nkankan ṣe èso nkokín ọlọ́run ọ̀bẹ ọ. òun ló ní ọ̀ràn rẹ̀ tí ẹni kò ṣe sọ láti tẹ̀ oní ọ̀daràn fún ọlọ́ ṣùgbọ́n tá a bá fi lè mà ike mùsùlùmí lọ kọ́ mọ́sálásì ṣùgbọ́n mùsùlùmí òun owó haram ló fi kọ́ ọ kò gbọ́dọ̀ yín gẹ lára wa wípé ká máa ṣe sọ̀láàtì wa á ṣe sọ̀láàtì ń bẹ dáadáa á ṣe sọ̀láàtì ń bẹ dáadáa òun lọ dáràn kọ̀ọ̀kan wa. nídàkejì tá a bá mọ̀ dájú pé káfíìrì lọ́kọ́ mọ́ṣáláṣí kìí ṣe mùsùlùmí à ní ṣe sọ̀láàtì ń bẹ. mo rò pé yé wa mọ́ṣáláṣí ò sínú tí káfíìrì ọmọ kọ́ ò kò sínú tí káfíìrì ọmọ kọ́ ò ilé ògún ilé èṣù ojúbọ èṣù abẹ́rẹ́ bẹ́ẹ̀ bákan náà ẹ̀yìn wọ́n ti pè ẹ̀yìn bíi sọ́ọ̀sì bíi sinagogu akọ kí ló wá sọ ọdún ìdí mọ́sálásí pé kí wọ́n fi ń polówó ọjà mo rò pé yẹ́yìn àhà ìsìláàmù ìsìláàmù ọ̀tálákà débi pé ní tí ìwà ṣe mùsùlùmí náà mọ̀ bá wa kọ́ kí ni tí ní ìsìn àti lọ ìwà ti kọ́ débi ká ẹ̀ lè wọn lọ bá àwọn olówó tí èsè mùsùlùmí pé ẹnà wọn lọ́wọ́ afẹ́kọ́ wọn sọ ah ọ̀dájú pé ní àbùkù ni ẹ̀ sì mọ yìí ọlọ́run ọba pààyàn lé ẹ̀wọ̀n àfihàn ayé wọlé sí ọlọ́run sọ pé dandan tú láàsì bẹ́ẹ̀ sà bẹ́ẹ̀ sà ẹ̀kọ́ mọ́sálásí tẹ́kẹ́ ẹ̀ bò ẹ̀ gbọ́dọ̀ ṣe sọ láti mẹ́ bó lọ́lọ́run ti sọ bẹ́ẹ̀ àà bá a ti tẹ́ ní síbikíbi mọ́sálásí wa ni anabi sallallahu alaihi wasallam ó ní aynama adrakat rajulan min ummati as-salatu fatamma masjidu ibikíbi tí sọlá ti bá kẹ́nikẹ́ni nínú àlùmọ́ mi má mọ́sálásí tiẹ̀ nù. nínú tọ́lá sí fún anabi sallallahu alayhi wa sallam tí ò fún anabi mi ó ní ju'ilat liya al-ardu masjidan wa turbatuha tahura gbogbo lẹ̀ pátá lọ́lọ́ sí fún mi mọ́sálásí ìpẹ́ rẹ̀ ọlọ́sì ṣe ni tọ́mọ́ta lè fi ṣe mára gbogbo ìpẹ́ lẹ̀ tí ò bá ti jẹ́ pé èèyàn ti tọwọ́ bọ̀ lẹ́lẹ́ fi ṣe tẹ̀yẹ̀ mọ́ bàbá sì tẹ́ níta mọ́sálásí náà nù ń bọ̀ wá ní ọlọ́run ti pé dandan bẹ́ẹ̀ ṣàìkọ́ torí kójú ọkọ̀ wọn máa pa wá ni mo rò pé yé wa èsì àwọn ọmọ wo àwọn mọ́sálásí sí àwọn èkó mọ́sálásí kó tóbi fi mo rò pé ń yé yín torí pé tiwa ni wípé ọmọ pa wá kójú ọmọ pa wá ìdí tí ò ní dìgbà máa máa á máa ṣe kéde sẹ́ ni. tọ nítorí di eléyìí ló ṣe jẹ́ ibikíbi tí sọlá ti bá ká wa tiwa ni báyìí bá gbà wá pé ká rówó rẹ ní ká tẹ alihamudulilayi bá a bá rí ká máa ṣe sọlá tì náà lórí kò sí tó burú torí ẹ ló nínú ẹni tí ń ṣe منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى الله لا ترى لا تدعين إنه يكون لا دعين padà sí لا náà la so nínú àwọn nǹkan tó kó bá lọ síwájú ẹ̀sìn Islam láwùjọ tiwa òun náà nípa àwọn èèyàn fẹ́ràn kárí mi bàjẹ́ nísìn ní abà kan lábúlé kan lábúlé kò kan wọn ní mọ́ṣáláṣí àwọn aláàfẹ́ báyìí kọ́ mọ́ṣáláṣí síbẹ̀ wọ́n wà ní ẹ dákun tí ò bá ti jẹ́ mọ́ṣáláṣí báyìí ẹ má bàa kọ́ ẹ̀yin mélòó ga mùsùlùmí bẹ̀ ẹ ní ẹ á rí ìyàtọ̀ mẹ́wàá láwọn akọ̀rù mọ́ṣáláṣí yìí síbẹ̀ kò pé ẹ gbádùn torí pé wọn lọ́nà ń sìn ni wọn lọ́nà ń sìn tẹ bá bi wọn léèrè pé ẹ̀yin tẹ̀ ń tọrọ ọrù mọ́ṣáláṣí báyìí yàn níbo lẹ ti ń sin náà nísìnyí à ń kẹ́kọ́ mọ́ṣáláṣí náà ni ókè ẹ̀ sì tí ì máa kú ikú ò tí ì máa dé ó dìgbà wọn bá tó kọ́ mọ́ṣáláṣí fún yín ká tó máa kú ládùúgbò ó túmọ̀ sí pé àbùkátà jama torí pé a fẹ́ kọ́ mọ́ṣáláṣí ká máa gbégbá bára lọ bẹ́ni tí èsè mùsùlùmí àbùkátà rẹ̀ wàláì àsìbùkátà pé lẹ́yìn tá a ti kọ́ mọ́ṣáláṣí tán àwọn afẹ́ kù ẹni tí èsè mùsùlùmí kọ́ ràn wá lọ afẹ́ ṣe kíníkà sínú rẹ̀ ẹni tí èsè mùsùlùmí kọ́ ràn wá lọ àbùkátà rẹ̀ àbùkátà ah, rẹ̀ ah, àti ẹ̀bùkátà gan láti gbégbá bára lọ bá mùsùlùmí kan ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ṣe tẹ́nìsì láti kàn án lábùkù nítorí pé ẹ fẹ́ kọ́ mọ́ṣáláṣí tí ọmọ pa àwọn àtàkà tí ò wúlò tí ò ní làákàyè nítorí kò fẹ́ fi owó sílẹ̀ owó tó yẹ pé níjọ́ tó bá kú wọ́n sìn pẹ̀lú rẹ̀ kọ́ lọ́ máa ná lọ. ó ti tó kí mùsùlùmí ọ wá rí pé nǹkan mọ́ṣáláṣí kó náà sì fowó lẹ̀ pé mo fi dá sí àbúrò tí ẹ̀ fowó lẹ̀ tẹ̀físẹ́ bá tún fowó lẹ̀ nísìn ó lè bá níná lọ lọ́dọ̀ ẹni tó kó fún búlọ́ọ̀kù ni ó kó wá bẹ̀ kó sì pẹ́yìn dà sìmẹ́ǹtì ni kó kó kalẹ̀ kó pẹ́yìn dà kó sì kó fún àwọn òṣìṣẹ́ tó bá ní ẹ lọ ta ẹ má gbà láti ta kẹ́ pè mí ẹnikẹ́ni tó ní kẹ́ lọ ta yọ káàbò pẹ̀lú báyìí sẹ́ Islam ọmọ lọ síwájú níjò wa la wa ya tálákà débi ká àmọ́ àrètí kí káfìrí ọba àkọ́mọ́síláṣí káfìrí fa torí ẹ gbogbo orú rẹ ọ yẹ kó wọn sọ di ibi tí wọn mọ pẹrù sí ni o kí ẹsẹ mọ́sálásí táwọn mùsùlùmí nìyẹn o tí mọ́sálásí bá jẹbi tá àti sin lọ tó sì jẹ ti Ọlọ́run áá kí ló dé tí wọ́n rówó kọ tí wọ́n wọbẹ sin lọ àbí ẹ̀kọ́ ni kí ló dé tí wọ́n káfìrí rówó kọ tó ò lè wọbẹ sin lọ ọ yẹ kí wọn ò lè wọbẹ kájọ sin lọ náà àbí kí ló burú mẹ ọ dàbí olówó ni tó náà jẹ mùsùlùmí ọkọ mọ́sálásí róńdó kan tó ń ti pé wọn pé mọ́sálásí kékeré ọkọ̀ sínú ààfin rẹ̀ wọ́n pèpè fún sọ́láàtì ó ní bẹ́ẹ̀ bá lọ ṣe sọ́láàtì ẹ lọ òun bẹ́ẹ̀ bí n tó a kí á nì túmọ̀ ètò ẹ̀kọ́ bẹ̀ nítorí tọ̀lọ̀ ìgbà tẹ̀yìn ò ní sin náà kí lẹ kọ́ bẹ̀ sí ó lọ fẹ́ kí ládàá rẹ̀ ọmọ abọ́ lẹ́yìn òkú ni kò lè lọ bọ́ dara nítorí pé ẹni tí ìbá ti sin náà tó bá kọ́ mọ́sálásí kalẹ̀ ò lè rí ládẹ́ ò lè rí ládẹ́ ẹni tó sì wà láyé ló máa ń sin náà gbogbo ẹni tó bá ti bọ́ sí sàárè ó ti parí àtúbọ̀tán tó sí láyé náà máa rí tó bá jẹ́ dáadáa wàá bá pàdé tó bá jẹ́ àìdáa wàá bá pàdé kọ́ lọ́wọ́ fún wa dáadáa sí i. la yastawuna inda Allah wọn ò lè dọ́gba lọ́dọ̀ ọlọ́ torí pé ẹni tó gbọ́ lọ́n gbọ́ tó tún gbọ́jọ́ kan gbọ́ tó ń jagun sójú ọ̀nà ọlọ́ òun gangan lè yàn lọ́dọ̀ rí dáadáa lọ́dọ̀ yàtọ̀ sẹ́ni tó ń wò kó ń ṣiṣẹ́ rẹ̀ tí ọ̀gbọ́ lọ́wọ́ bá gbọ́ torí pé ìpìlẹ̀ tá a gbéṣẹ́ lé lórí kò ní sára lè máa kọ́lé sórí òfurufú bí a lè kọ́lé sórí òfurufú. la yastawuna inda Allah eléyìí tọ́ka sí pé ká ga lọ́dọ̀ ọlọ́ọ̀ ni wọ́n ń pè gíga o tí ẹni tó bá ga lọ́dọ̀ ọlọ́ọ̀ lọ́ga àwọn lójú àwọn èèyàn tó máa ń pè ẹni gíga ẹni gíga níta dájú ní pé tá a bá ga lójú àwọn èèyàn lásán tá a ga lọ́dọ̀ ọlọ́run ẹni yẹpẹrẹ ni wa tẹ́ bá wá wò ó ṣé gbogbo ìyànjú wa láyé sọ́dọ̀ ọlọ́run làwọn ti fẹ́ ga ni àbọ̀dọ̀ àwọn èèyàn ẹ kíyèsí o kò dájú ẹ rí i pé gbogbo ìyànjú táwọn èèyàn ń gbà lónìí láyé wa yìí ìyànjú àti ga lọ́dọ̀ àwọn èèyàn ni àbẹ́ ẹ̀kọ́ ni tẹ́ máa ń ṣe ṣẹṣẹ bẹ́ẹ̀ wá promotion àbẹ́ wá promotion ẹ̀rùkẹ́ tó ń sisi ọmọ sọ́gbà lẹ́bù tàtí mọ́ wà lẹ́bù kí ni wọ́n wà. ṣé lẹ́bù tàtí láyé lẹ́bù kí wọ́n lò rò pọ̀ wà lọ́dọ̀ bóyá lẹ́bù zero wàláhi tàláhi bóyá lẹ́bù zero bóyá lẹ́bù ọ̀ndà zero. so bí àti ga lọ́dọ̀ ọlọ́run lọ́jà kìí sàti ga lójú àwọn èèyàn torí bọ́ọ̀ ga lójú èèyàn bọ́ọ̀ ga lójú èèyàn nítorí òun fọ́ láyé náà ni ó fọ́ ṣùgbọ́n bàbá ti ga lọ́dọ̀ ọlọ́run àdẹniyẹpẹrẹ nù láíláí ẹgbọn tó lọ sọ ni inna akramakum indallahi inna akramakum indallahi atqakum ẹni àpọ́nlẹ́jù nínú yín lọ́dọ̀ ọlọ́run yẹn ni pé kí n ga lójú àwọn èèyàn kọjá mọ́ nǹkan torí kò pé kí n rálì jẹ́ náà wọ̀ kò pé kí n rálì náà wọ̀ ẹ sì rí pé bàbàrà lójú ọmọnìyàn kìí ṣe báwo láṣẹ pàtàkì lọ́dọ̀ ọlọ ìdínú tó ẹbí kó àwọn èèyàn kẹsìn kún rárá rárá wọn kẹsìn kún rárá a máa gbìyànjú láti gba páálí a máa gbìyànjú láti gba páálí páálí páálí ilé ayé pé um, are you a degree holder èmi ò degree dákun bá síbà bá síbà kìí ṣe orí ńlá fẹ́ bá síbà um, wọ́n kọ́ onáà kó o degree wọ́n um, páálí lásán. tọ́ pé gbogbo onílàkà ẹnu wọn kò pé páálí nǹkan ṣe mà àbí mà ní páálí ṣẹ́sì pé àti ga lọ́dọ̀ ọlọ́nkọjà lọ́dọ̀ tiwa bí àti ga láyé torí àti gba páálí bàbá mi ṣetán láti ná ojú ẹ̀ ojú rẹ̀ fọ́mọ torí kọ́ mo lè gba páálí o àwọn ni kọ́ wa pa kọ́ pa tànàbí ẹjọ́ tó bá ka kí òun ani <laughs> Allah yóò ga láyé yóò sì ga lálùkẹ́ àwọn ni ẹ jọ àwọn fẹ́ something material àbí òye tí ó sì gbé hàn ìdínú mélòó lọmọ tí ń lọ lé pé lẹ́gbẹ̀ẹ́ ọmọ tí lọ sùkúlù ṣe ọwọ́ comparable kọ́ wa comparable wàláhì tàláhì kọ́ wa comparable nítorí pé kálukú à kíni kálukú fẹ́ fẹ́rìn fìtìn tí bá ti ń fẹ́rìn fìtìn báyìí ti ń sọ òyìnbó ti sọ àbí ẹ̀kọ́ ni ẹ̀hẹ́n àmọ́ wa pé kí o ní pé ẹ̀dá ni <laughs> kíkà ga lọ́dọ̀ ọlọ́nkọ́ lọ́jà lọ́dọ̀ àwọn ká ga láyé ìlọ́jà lọ́dọ̀ àwọn ìdínà jáde rí pé ẹhẹn lánàá lánàá àwọn kan àjọ ń bẹ láyé àwọn ti kú yìí so èyí tó bá lágbọn àti ga lọ́dọ̀ Ọlọ́run onìkan ló tí ó wúlò torí nǹkan lé ayé ayé ló máa ma. ayé ló máa ma. ẹ àwọn kan ti ga ga ga ga ga ga ga wọ́n ti lọ wọ́n jámọ̀ kankan níwájú Ọlọ́run báyìí àwọn kan sì wà fẹ́ pé èèyàn yẹpẹrẹ yẹpẹrẹ yẹpẹrẹ wọ́n wò bóyá ipò tọ́ga tọ́ga tọ́ga tọ́ga tọ́ga tọ́ga lọ́lọ́run tó wọ́n sí so ìwé làwọn náà ń fẹ́ torí pé àní máa bẹ́ńbì lọ láíláí ká ga lọ́dọ̀ ọlọ́run lọ́jà kì í sì ká ga láyé ń bì anabi sallallahu alaihi wasallam wọn ló ń bẹnu àwọn èèyàn ẹni tó kí táwọn èèyàn bá péjọ báyìí tó bá wọlé ẹnìkan àti kò ń rẹ nìkan pọ̀ wọlé lágbájá wọlé lẹ̀ka ah, inú ọ̀rẹ́ nìkan tẹ́kù tó bá lò ó jókòó táyì bá kù síbi kan gbogbo àwọn èèyàn nífẹ̀ẹ́ kó jókòó lẹ́gbẹ̀ẹ́ àwọn tó bá sì gbà pé ó sún fún táyì wà wà ní sún fún anabi sì ní law aqsama ala Allahi la tó bá búra lé ọlọ́run lórí ọlọ́run ó jẹ́ kí n tó búra lé lórí wọn sẹ́ wàláhùn náà lè má dára rẹ̀ mọ́ anabi tún ròyìn rẹ̀ pé aṣọ rẹ̀ lè ti gbó kọ́yẹ káwọn èèyàn máa rí sáà irun orí rẹ̀ wúruwúru eruku kún ara rẹ̀ gbogbo èèyàn nífẹ̀ẹ́ kó súnmọ́ àwọn àmọ́ tó bá fọ ọlọ́run búra pé mo fi ọlọ́run ọba búra pé ojú ọ̀rọ̀ lónìí dọ̀sẹ̀ tí ń bọ̀ wàláhì òjò sì bẹ̀rẹ̀ kò ní dúró dọ̀sẹ̀ tí ń bọ̀ mo fi ọlọ́run ọba búra wípé ọmọ ẹni tó sọnù ẹ̀rì náà ni kọ́sẹ̀ yóò tó kulẹ̀ mo fi ọlọ́run ọba búra wàláhì ọmọ sì dé. so àmọ́rù wọn ọ̀dára wọn so ṣebí ń sin lo náà ló ṣe gaba lọ́dọ̀ lọ kí ló dé táwọn náà mójútó ká sin a ká sin lọ àmọ́ o ká sin lọ níbàámu pẹ̀lú anabi wa sallallahu alayhi wa sallam ká sánà bá ṣe ga lọ́dọ̀ lọ ọ pàtàkì wàláhì torí ọ̀rọ̀ kú yẹn ọ ẹni n ń bọ̀ tí ò ní sáláì wà ṣùgbọ́n tèmi pẹ̀lú rẹ ọmọgbà tí ó dé agbọ́dọ̀ bẹ̀rù agbọ́dọ̀ bẹ̀rù tọ́ ọlọ́ni wọn lè dọ́gba lọ́dọ̀ ọlọ́wọ́ ọlọ́wọ́ bá kì í fọ́nà mọ́ àwọn alábòsí tí bá ti pè yàn lálábòsí náà alukur'an níta gba lérò pẹ̀lú torí pé gbogbo alábòsí ni wọn ṣẹ́bẹ̀ ẹ̀ máa tún máa ní ká fi nǹkan sáyè tí ọ̀tọ̀ sí i bíi ká mú fìlà ká fi dédì àbòsínú ká kó bàtà sórí àbòsínú so ẹni tó ṣe é pé yìí máa fi nǹkan sáyè tí ọ̀tọ̀ sí alábòsí ta lẹni tó yẹ kájọ́sìn fún tọ́jọ́ ọ̀ràn yẹn kájọ́sìn fún Allah ṣùgbọ́n sẹ́fọ́n tiẹ̀ kàkà kó sin Allah nǹkan mi ìjọ yàtọ̀ sí Allah ọ̀rìn sí táwa lọ́jà alábòsí jùlọ lọ́lọ́ sọ pé inna shirka la zulmun adhim ọlọ́run ní dájúdájú ìṣẹ́bọ sọ́lọ̀ òun làbòsí tó tóbi ọlọ́run ló dá o ògùn ló ń bọ ọlọ́run ló dá èṣù ló ń bọ ọlọ́run ló ń dá ọlọ́run ló dá ló pèsè fún ló ṣe ní bó ṣe ṣe ó ní abọ́ rẹ̀ lọ ọlọ́run ló dá irun ní àwọn mínísítà làwọn ẹbọ tá mínísítà ni wọ́n láàfin ọlọ́run àwòdù bìlẹ ọlọ́lọ́dà jésù ló ń pè ó ní jésù lọ́lọ́run tó ń ẹ sì ti mọ̀ táyé tí ń bẹ kí jésù ò tó dé àbẹ ẹgbẹ mi àtúrí jésù máa yọ parẹ́ áá bóòlù sì wá jọlọ sẹmọ pé ká yóò sì dàrú so ṣùgbọ́n ọlọ́run ló ṣoore fún yín ẹlòmíì là ń dúpẹ́ fún ẹ wá lẹ́yìn sọ̀sẹ̀ bọ̀ gbóǹkàfìrì tún ti rí ọlọ́run ló gbọ́ ọ́ là nínú ewu ọ̀wá ń dúpẹ́ fẹ́ lómi sọ̀dà abẹ́ ọmọ tó bí ni ọmọ tó bí níjọ́ rírí jẹ jẹ níjọ́ ọ̀pọ̀njú níjọ́ ọ̀dùnnú ìwọ yìí náà ni ọmọ wa dàgbà tán wọn náà o tún lọ gba o tún lọ o tún lọ o tún lọ gba loan torí kọ́ mo lè parí sukú ẹ̀yin wa gàrí mu ọmọ ń jáde ẹ̀ sukú ọmọ wa parí sukú tán wọ́n wá fi bàbá kàṣe bàbá aládùúgbò ó fi ìyá kàṣe ìyá aládùúgbò gbogbo ìjọba jẹsẹ́ kù àwọn bàbá àtìyá ní fún ó tún ra mọ́tò sí wọn dì ẹ̀tún wa ń gbọ́ pé tó kọ́lé pẹ̀tẹ́sì kan fún bàbá àtìyá ará àtàwọn. a pé ẹ̀dá èpè lásìkọ́lá ẹ̀sẹ̀ fọmọ yìí. àwọn aláàbí bàbá rẹ màmá ni sẹ́wọ̀n pé èèyàn ṣe bẹ́ẹ̀ èèyàn sí èèyàn báwo wá lọ ọlọ́ọ̀tọ́ dáwọ̀ ọlọ́ọ̀tọ́ dáwọ̀ ìwọ́ wá ìwọ́ wá ní kọ̀lẹ́tọ̀ sí kọ fún nǹkan míì ọ tí ò ọ tí ò tiẹ̀ lè ọ. lọ wá ń sìn lẹ́yìn ọ̀nà ó dájú pé alábòsí burúkú ni ọ. torí rẹ̀ in wallahu la yahdi al-qawma adh-dhalimin ọlọ́run kì í fọ́nà mọ́ àwọn alábòsí ìdínú ẹ̀rí pa kékékékékéké <laughs> káfíìr àwọn wà ní gẹ̀mfẹ̀rí àwọn náà máa pè wá ń gẹ̀fẹ̀rí kò sí wàhálà ọ̀dọ̀ ọlọ́ọ̀nìjà ti parí ọ̀dọ̀ ọlọ́ọ̀nìjà ti parí kálukú ọmọ wí tiẹ̀ kálukú ń wòpó ńlò ń da àárì báwa ni bẹ́ẹ̀ yẹn títí tí gbẹ̀ndà kìámù fi dé náà ṣùgbọ́n lọ́n ti ṣèkìlọ̀ fáwa o yà ayyuhalladhina amanu ittaqullaha haqqa tuqatihi. wala tamutunna illa wa antum muslimun ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀yin là ń pè ó torí ẹ̀yin lẹgbọtẹ gbà ẹ̀yin ni òsóje nínú etí yín etí yín ò tí bọ́ sápá ẹ páyọ Ọlọ́run nípa apá pípáyà ẹ má gbà láti láyé yìí láì jẹ́ mùsùlùmí wa ẹ má gbà láti kú láì fún kálukú ọmọ kíyèsí ara rẹ̀ má fi gbà kan fi islam ṣeré má fi gbà kan bá wọn débi ẹbọ má fi gbà kan bá wọn débi òòṣà má fi gbà kan bá wọn gbóná ẹbọ kọ́ má ṣe pé o oh, wí rí ọ̀kan tó wí náà ní kú ká mọ́ lẹ́nu lọ́ba sì tàn má fi gbà kan sọ̀rọ̀ alẹ́ fún àṣetán tó ká àṣetán ni wọ́n máa dán owó náà ní títí tí ó fi di pé ọ̀fẹ́ lọ́nlé ayé yìí báyìí gbogbo ìgbà tí màlẹ́kà a sọ bó ti ṣe fún imaamu ahmed rahimahullah wọ́n ní wà ahmed ọmọ hanbal ó ti gbọ́ ọmọ lọ́wọ́ ọgbọ́ ọmọ náà lè fi tẹ́lẹ̀ ńkọ́ ní nbọ́ lórí ibú bá Ah ahmed ọsọ o torí kí n ti fẹ́ náà nù sẹ́wọ̀n kí tẹ́lẹ̀ ajẹ́ pé mi so imaamu ahmed ni ah ẹ̀ ń tí wàlá ẹ̀ ń tí <laughs> torí kó lè bá jáde lé ayé lálàáfíà láì jẹ́ pé ṣètọ́ni rí jẹ lérí ọjà bọ́jẹ́ wọ ni sóòní pé kíni ṣé wọ́n ṣètọ́ni mọ́ bọ́mọ lọ inú ṣètọ́ni ó sì dùn ọwọ́ àkù lẹ́ni tó jọrọ ẹ̀ lójú pé èmi mọ́ máa ṣe èmi mọ́ jàjàbọ́ ó ti gbàgbé pọ́ lọ́wọ́ bá ló ṣe kíni tó fi ọ́ ṣe kòǹgẹ́. alladhina amanu àwọn tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ wa hajaru tí wọ́n sì ṣe hijira ọgbọ́ lọ́ngbọ́ lásán òtò jaari nínú sẹ́ẹ̀rẹ̀ alihijira káfíìlú kẹfẹ́rí sílẹ̀ ká lọ sílùú tá a ti lè rí islam sí gẹ́gẹ́ báwọn yẹn ṣe fi mọ́kà alẹ̀ tí wọ́n wá madina wọ́n fi mọ́kà alẹ̀ wọ́n wá madina torí ẹ̀sìn òṣèṣe mọ́kà gbogbo ẹni tó bá tó kó sọ pé ń gba islam wọ́n lù wọ́n fẹ́ pa àwọn ará mọ́kà nù fa ẹnìkan wá ní káì tí ìṣepèsè sí àwọn baba ńlá àwọn ará mọ́ka sẹ́kù sára àwọn ọmọ wọn torí àwọn ará mọ́ka lè díẹ̀ dì sí rárá o rárá wọ́n ti di mùsùlùmí wọ́n ti di mùsùlùmí wọ́n ti parí. wà á hajaru ṣé wàá lè fi ìlú kan lẹ̀ lọ sí ìlú kan ní ìsìn lọ sí náà kì í hijira àtàwọn boko haram o ẹ̀hẹ́n tó ń kóra wọn kó inú ìlú tó ń lọ kóra wọn sínú igbó máa abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ wọ́n sì kó gbogbo àwọn èèyàn kúrò ní ìlú wọn kó wọn lọ sórí òkè kan ní mọ́kúá wọ́n ní gbogbo àwọn èèyàn yòókù kèfèrí ni wọ́n àwọn nìkan mùsùlùmí ah àlẹ́ oríṣiríṣi rọ́bìṣì pọ̀ nàìjíríà yìí wọ́n sì lọ kóra wọn lọ wọ́n ní Darul Islam àwa ń kọ́ àwa ní Darul Kufur <laughs> kìí bí eléyìí o bákan náà kìí ìjírà táwọn kan ṣe lọ sí ìsẹ́yìn bẹ́ẹ̀ o tí wọ́n ń sìn wọn lọ́nà o tí wọ́n ń bá wọn wọn sùkúlà láwọn. mọ̀rùkọ ẹgbọ́n pa àwọn náà àwọn tàbí ṣé ibi gẹ́rì pọ̀ pa àwọn táwọn pọ̀ pé pọ̀ pa tẹ́lẹ̀ nàárọ̀ ẹgbẹ́ ṣe kí o bá bọ́dún lárúbá nígbà gbogbo ẹni bá ṣe súnà tí o bá ti gbé pọ̀ pa lọ iná ní ọwọ́ ẹgbọ́n kan gbẹ oríṣi wọn á ní gbogbo bá ṣe lọ so òdodo. ó ní pé nílùú yìí o gbogbo bó ṣe gbìyànjú láti sìn náà ò rí sí wọ́n ń di ọ̀rọ̀ náà kódà wọ́n tún lépa àti gbẹ̀mí rẹ̀ à ilé ọlọ́run ọba fẹ́ ya ibadi inna ardi wasi'a ẹ̀yẹ rú mi ilẹ̀ mi fẹ́ bí ọba ṣe ṣe ńlẹ̀ ìlọsílùmí o ẹ orí ló fi wọlé yìí kì í ṣẹṣẹ irọ́ gbogbo lásán yóò lọ síbi tó ti rọ́ lọ́n sìn torí pé alkiyama ń bẹ alkiyama ń bẹ tó yàn bá tanra rẹ̀ jẹ tó bá fi kú síbi tí òrọ́ lọ́n sìn ìyá lọ́n lọ́ba <laughs> wàá sá lọ sílùú gbomi tó ti máa rọ́ lọ́wọ́ bá sí sórí gbogbo tó wá fi sílẹ̀ tó pàdánù ọlọ́wọ́ bá ti ṣetán láti fún ọ nílọ́pọ̀ àìníye rẹ̀ níbi tó ń lọ ẹ̀rín tó lọ sí fáwọn sàhábà ni wọ́n lé wọn kó Mẹ́kà téèyàn kan bá tún gbẹ́rù lọ èyí tó má fi ilẹ̀ wọ́n gba gbogbo dúkìá tó wà lọ́wọ́ rẹ̀ kọ́ tọ́lọ́wọ́ bẹ lẹ́dàá wa irú abdulrahman ibn awf gbogbo dúkìá rẹ wọ́n gbangba ti ń bọ̀ ó dé mọ́kà ó dé mẹ́dínà ọ̀sán páwá anabi sallallahu alaihi wasallam ọ̀ ń pa àwọn sàhábà yẹn pọ̀ ètò wa láti mọ́kà yọ papọ̀ kò ya rẹ̀ nu ọmọ ya rẹ̀ nu ọmọ ya nu sí islam wọn ara wọn kọ́lọ̀ wọn bó tó wá sọ àyà bá sì máa kalẹ̀. abdulrahman ibn awf èyí fi sọ ọmọ ìyá tiẹ̀ ó ní ìyàwó méjì mo ní ń kọ̀kan lẹ̀ tó bá ti lè parí nǹkan oṣù a fi mọ̀ pé inú rẹ̀ mọ́ kò sí nǹkan kan bẹ̀ màá fi ilẹ̀ fún ọkọ ọ̀fẹ́ à ẹ̀wù bọ́lọ̀ ṣe máa fi nǹkan dín nǹkan fáwọn èèyàn tí wọ́n bá fẹ̀yìn nírú rẹ̀ pé dúkìá ni kó dàjì ìyàwó ni fẹ́ kàn sẹ́gbàá bẹ́ẹ̀ ní gbà ọgbà tí fọ́ Si <laughs> ṣùgbọ́n sàbẹ̀ yìí ó ní rárára ọlọ́run bọ̀ falbarka sówó rẹ̀ yóò sì bọ̀ falbarka sáwọn ìyàwó rẹ̀ nítèmi kàn fẹ́ ni kíkẹ́ ìfọ̀nà ọjà hàn mí èmi fẹ́ máa ṣe káràkátà ni ìbùkátà kíkẹ́ fun mi lówó ọ̀fẹ́ àbúrọ̀kọ́ obìnrin lẹ̀ fún mi fẹ́ èmi náà fẹ́ tèmi òun lọ́padà wá fẹ́ yàwó pẹ̀lú òkúta gold. wọ́n ní kí ni sọ̀dá àti ìyàwó rẹ̀ ó ní òkúta gold òkúta tútù gold tútù sọmọ kékeré sowó kékeré Abdurrahman bin Auf ọwọ́ adi ọ̀kan náà tó lówó jù nínú gbogbo àwọn sàhábà ìwọ́tẹ́mi tiẹ̀ ti kú sọ pé bọ́lọ́lá bá kọ̀ díẹ̀ sí ọ ọ fẹ́ sọ̀já yé ni ìwọ ọ̀fẹ́ kọjú mẹ́sẹ́ wọ́n kàn máa fún ọ kọ́ máa fún ọ kọ́ máa fún ọ gbogbo ẹ̀mí tó bá ti fún mi fún mi fún mi kì í máa gbà gbà gbà àbí ẹ̀kọ́ ni ikuli ẹ̀mí tí ẹ fún mi ẹ fún mi ẹ fún ohun ẹ̀ máa gbà gbà gbà torí ẹ̀ sàràkóso kọjúmọ́sẹ́ rẹ torí pé tí wọn náà bá kọjúmọ́sẹ́ rẹ ò ní mọ̀ níní lọ́lọ́ǹkọ́ mọ́ ni àbáyé ní lọ́lọ́ǹkọ́ fún ọ ni ó dìgbà tó bá kọjúmọ́sẹ́ ìgbà tó lọ jókòó kalẹ̀ tẹ́tẹ́rẹ́ ó súnmọ́ kọjá pàì ní lọ́lọ́ǹkọ́ mọ́ yóò jẹ ìyà torí ẹ̀ kátàrà àwọn sàhábà káfi kọ́gbọ́n kátàrà àwọn káfi róye ọ̀pọ̀lọpọ̀ nínú wa ló níṣẹ́ lápá tíṣẹ́ yìí sì dáa tó jẹ́ iṣẹ́ tó jẹ́ pé èèyàn lè tara rẹ̀ lálù ṣùgbọ́n kọ̀ọ̀ká kú kọ̀ọ̀ká sí yọkọ̀lọ́ máa jókòó wọn máa sọ̀rọ̀ bọ́ọ̀lù ọ̀rọ̀ bọ́ọ̀lù ni ta ló jẹ lánàá náà rí ok ah bẹ́ẹ̀ bá sà ló jẹ but match kan bẹ lónìí o match kan bẹ ah Real Madrid òun ló máa gbá pẹ̀lú the blue wọ́n ti ah bí a jọ kọ́ the blue ló máa win no rí àyè wọ́n gbé gbé gbé máa gbá kálọ̀ kálọ̀ náà wọ́n ti bá wọ́n máa <laughs> àwọn ajíyà jẹ ẹni tẹ́ fi ń pa káyà jẹ pé ọ̀rọ̀ bọ́ọ̀lù tí ó kàn àwọn ọmọ kan gba mílíọ̀nù lórí wọ́n gbá wọn ìrọ̀ máa jẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ni wọ́n máa jẹ la ilaha illallah nítorí délé kọjú mọ́sẹ̀ rẹ̀ àbẹ́lómi níṣẹ́ lápá ọ̀pá sẹ́tì ọ̀pá ṣọ́ọ̀pù ó ló ń jáde ó ń bá jáde lọ ó fi ìyàwó lé ọfọ mọ́lẹ̀ ìjáde náà ni níjẹ́ olẹ́wọ̀ àwọ̀lẹ̀ torí bẹ́ẹ̀ bá jáde ọ̀yọ́ kó sẹ́kì ni ẹ̀kọ́ wọlé ìjáde láàárín àríkẹ́ wọlé irọ́ lásán àwọn èèyàn ti mọ̀ pé nílùú yóò kò sẹ́ni tó máa ń pa injector bíi lágbájá injector mọ́tò wọ́n wá ń gbé wọ́n wá ń gbé wọ́n ló ti lọ jáde ogójì ọjọ́ <laughs> ẹ gbogbo ẹrú ọlọ́run tó mọ ọ wọ́n wà lómi àbí òní wà lómi sẹ́yìn ọmọ wa dúró dógójì ọjọ́ pé kí ni. so pọ́pọ́lọpọ́ ṣe tún bàtà ara rẹ̀ jẹ́ sẹ́yìn tí táwọn sàábà ń ṣe ó ní ẹ̀fọ́ náà ọjà hàn mí ó kì í gbà wọ́n fọ́ náà ọjà hàn kò sí lọ jáde ọlọ́jọ́ mẹ́ta kó tún lọ ológójì ọjọ́ ah wọ́n tún lọ lọ́dún kan wà tó fi máa rìn gbogbo ayé so gbogbo àwọn sọ̀hábà yẹn àwọn dúró gírí kọjú máa ń tọ́ yẹ kọjú máa àwọn ọmọ tara wa jẹ lórí rọ́ àmọ́ tara wa jẹ lórí rọ́ ẹlòmíín náà ọjà ní bí ètí ń ṣe bábà sì máa lu rẹ́kọ́ọ̀dù ìwọ ra títí ó fi kílípà létí ìwọ <laughs> ra ẹ so gbogbo orú àwọn nǹkan àwọn àrégbè àwọn àránù tí yóò ní jẹ́ kéèyàn ní ìlọsíwájú gidi làwọn èèyàn máa kọjú mọ́ láwùjọ áfíríkà gbogbo áfíríkà ni wàláì ní tí ò ní wúlò fún yàn ni wọ́n máa kọjú mọ́ torí ẹ̀ káwa náà jẹ́ ni tó ṣe pé a lè ṣe hijira pẹ̀lú ẹ̀sìn wa kìí ṣe kékeré o onílé olóòzù lẹ́nu o ti ní ọjà olóòzù ọjà rẹ nù fẹ́ fi hàn pé ẹ̀sìn ga ju gbogbo nǹkan yẹn lọ ní táwọn sọ̀hábà sí ni torí ẹ̀kẹ́ lè bá a mọ̀ pé sọ̀hábà ga ju gbogbo bá ń ṣe ń lérò lọ gbogbo bó ṣe lè wù káwọ́ máa ṣe lala kókó fẹ́fẹ́ tó a lè ga tó ẹsẹ̀ bàtà sọ̀hábà dípò pé wàá ga dojúgun wọn ẹ máa ń ṣètì ìsorúnkún wọn ẹ wàá tún wàá ga tó wọn léjìká àwọ àwò nànàbì sallallahu alaihi wasallam sọ pé tá a bá náró Uhud lówó gold Uhud yìí pọ̀ ọ̀pọ̀ olóbo Medina ní agbárí wa táwa bá ń na lówó tá a fi ṣe sàrà fi sabilillah àní gbalada múdù kan tí sàbí ò fi ṣe sàrà ìyẹn ni pé múdù kan kò bá jẹ ti gàrí anábìtì àní múdù kan lọ́nà ìdájú múdù ẹ̀ lè ní eré ń pè torí ẹ̀ wọ́n ṣe hijira fi sabilillah hijira sì ń bẹ díjọ́ gbẹ̀ndà al hijira ń bẹ díjọ́ gbẹ̀ndà bí ẹnìkan ti ń bẹ ń àwọn Rohingya níbo nìyẹn ní Burma mùsùlùmí ni wọn wọn fẹẹ sí lọ wọn ò ti wọn rọ lọ sùn wọn ní jíjẹ tájá mùsùlùmí yìí wọn ìsọ ọmọ orílẹ̀-èdè àwọn ọmọ torí pé nílùú tiwọn ẹ̀sìn Buddhism ni gbogbo wọn ń ṣe tí gbogbo wọn sàn sọkàn mọ́ra bíi pupa bíi pupa wọn wà á darí àwọn ọ̀daràn àsọdaràn pọ̀ láyé àwọn dáridári kìí ṣe nìkan wọ́n wà wọ́n wà gbogbo ilé ayé ni wọ́n á tẹ́yẹ sí àwọn mùsùlùmí yìí gbogbo ibi tí wọ́n á ti rí mùsùlùmí pípa ni dídá mọ́sùlùmí wọn ni pípa ni ọmọ ìlú kan náà sì ni wọn gbogbo ilé ayé sì rí wọn dákẹ́ torí ẹ ìyà ń jẹ mùsùlùmí láyé o gbogbo kìnnìkan human right kìnnìkan wọ́n ti pè amnesty. Eh? ẹ kìnìkan international criminal court irọ́ lásán irọ́ lásán tó bá pé mùsùlùmí ló pààyàn ní gbogbo nǹkan máa ṣiṣẹ́ tó bá pé mùsùlùmí wọ́n ń pa kò sí tó burú bẹ́ẹ̀ wọ́n ń dín nọ́mbà kù wọ́n á bẹ̀rẹ̀ sí pa àwọn èèyàn ibi ìgbà tí èsì ayé tẹ̀ ń sọ yìí pé human rights náà lẹ́ ń lò bí ìgbà tí èsì ayé ń la wà wọ́n pa wọn wọ́n sì ń lé wọn ká níbikíbi wọ́n ń dẹdẹ wọn bí ìgbà tí yẹn ń dẹdẹ ehoro kí ló wá ṣẹlẹ̀ àwọn èèyàn yìí láìpẹ́ jọjọ yìí ìgbà tó sú àwọn náà wọ́n á rí i pé kò sí ọ̀nà àbáyọ ju hijira lọ wọn ò máa pa wọn torí nǹkan kan illa an yaqulu rabbuna torí kí wọ́n sọ pé Allahu lolúwa wa ni wàláhì wọn ọ̀sẹ̀ wọn lẹ́sẹ̀ kankan gẹ́gẹ́ bọ́lá sọ pé wọ́n máa naqamu minhum illa an yu'minu billahi aziz al-hamid alladhi lahu mulku as-samawati wal wallahu ala kulli shay'in shahid. wọn ò fìyà jẹ wọn torí nǹkan kan bí ìbá ṣe ń torí pé wọn gbọ́ lọ́wọ́ bá gbọ́ wàláì ni wọ́n ṣe ń pa wọn torí pé àwọn fẹ́ kí country àwọn jẹ completely hundred percent káwọn jẹ pẹlẹbọ náà làwọn sẹ́wọ̀n àwọn búdà yẹn nínú wọn lẹ́nu kẹta ń pè ní Dalai Lama níbo ló wà ní China ní area tó pè ní Tibet ní China. òun ló lórí ẹ̀sìn buddha yẹn bẹ̀ yẹn òun ló ń represent wọn gan lọ́pọ̀lọpọ̀ nílé ayé lágbẹnusọ wọn China ṣe mali. tọ nínú ẹ̀sìn wọn nínú tí wọ́n máa ń sìn wọ́n ń sìn wọ́n máa fìgbà kan sìn ti pè adarí pọ́n ọlọ́run wọn ni nígbà kan torí márùn wọn ni wọ́n sì kan nínú náà wà ń tọ́lọ̀ ń ṣe wá mùsùlùmí torí àwa náà bá àbáṣe máa ṣe régbè kánú bá wàláì tí ìbáṣe kọ́lọ̀ ń sànù wa làwọn náà máa kọrin gbà fóòsà làwọn náà tún máa kọrin tí ọba gbà fóòsà olóṣìnà ṣùgbọ́n náà lọ sànù wa a máa ṣe pa agbọ́n ni kì í sàwà la gbọ́n ọba ló fi wá mọ̀nà tọ́ àwọn èèyàn yìí wá kóra wọn sọ́kọ̀ ju omi ní ọ̀rọ̀ tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n wá kóra wọn sọ́kọ̀ ju omi wọ́n á kóra wọn jáde kúrò nínú báàmà wọ́n kóra báàmà yẹn wà lẹ́bàá Bangladesh wọ́n kóra wọn jáde nínú àwọn ọkọ̀ ojú omi ńláńlá so wọ́n kóra wọn sínú òkun ńlá àfa wọ́n wá ń ṣe gararamba lórí òkun ọ̀pọ̀ àìmọye wọn ló kú látàrí ebi tẹ́sí ilé yẹn tó ọ̀ràn jù báyìí tẹ́mi sì lọ lára rẹ̀ lọ́kùnrin lóbìn lọ́mọdé lágbà bí wọ́n ṣe ń sákò ní kọ́ńtìrì yẹn bí wọ́n ṣe ń sákò ní kọ́ńtìrì yẹn wọ́n ń pè báàmà yẹn ní ìsìn ní kíni Myanmar so bí wọ́n ṣe ń lọ́nu wọ́n wá dúró lórí òkun torí gbogbo kọ́ńtìrì tó bá ti fẹ́ wọ̀ wọ́n fẹ́ wọ Thailand wọ́n fi sọ́jà lé wọn ẹ má wọ kọ́ńtìrì wa ah! Islam tọ wọ́n tún lọ sí Bangladesh ẹ mọ̀ pé Bangladesh hundred percent mùsùlùmí gbogbo wọn àwọn náà tún lé wọn wọ́n ti lọ Malaysia àwọn náà tún lé wọn pẹ̀lú sọ́jà Indonesia lọ wá wò ó sẹ́wọ̀n pé Indonesia mùsùlùmí ni kọ́ńtìrì mùsùlùmí tó tóbi jù láyé ibẹ̀ ni nọ́mbà mùsùlùmí ti pọ̀ jù láyé ní kọ́ńtìrì bó tilẹ̀ jẹ́ pé India ni mùsùlùmí ti pọ̀ jù in nọ́mbà ṣùgbọ́n gbà tó yẹ pé àwọn kèfèrí lọ́pọ̀ jù ń bẹ̀ wọ́n sọ pé kọ́ńtìrì mùsùlùmí Indonesia wa sọ pé ah, ah, àwọn gbọ́dọ̀ mọ àwọn ọmọ ìyá wa làwọn ilé ṣé wọn wá fi wọn lẹ fáwọn kẹfẹ ẹ wọn kẹfẹ táwọn kẹfẹ rí sí máa fẹ nu gbogbo wọn fà mọ́ra wọn fún wọn blanket wọn mọ fún wọn biscuit wọn lè ní jésù ló mú wa muhammadu ló lé yín lù tó gbogbo orí eléyìí táwọn perfect fún nu tó Indonesia lọ́wọ́ ni ẹja gbà wọn òun àti Malaysia sì pàdé ẹja gbà wọn ẹja kó wọn sí lù wa láàrin ọdún kan sóni kí United Nations kọ́ wá bí kó wọn sí United Nations wo. wọ́n kó wọn síbo wọ́n kàn máa sọ̀rọ̀ New York lásán ni wọ́n ní ṣe nǹkan pa ẹ̀ torí ẹ̀ Islam tá à ń ṣe jama ọgbà kíkà gbọ́ yé ọgbà kíkà gbọ́ yé ẹ má wò pé Nàìjíríà làwa wà ọ̀rọ̀ ẹni tí nǹkan ń ṣe ní Myanmar wa ẹni tí ò bá ti dààmú pẹ̀lú ọ̀rọ̀ àwọn mùsùlùmí kì í nù bẹ́ẹ̀ la sọ amri falaysa minhu ẹni tí ọ̀rọ̀ mùsùlùmí ọba ti jẹ lógún kìí sọ̀kan nù àwọn èèyàn yìí gbé ẹ̀sìn wọn sá níbi tí wọn ti jí wọn rẹ́sìn sí ọlọ́run mọ èyí tí wọ́n ti panu wọn kó tó di pàwọn náà ronú àti jáde hijira ń bẹ díjọ́ gbẹ̀ndẹ̀ alkiyam hijira ń bẹ díjọ́ gbẹ̀ndẹ̀ alkiyam èyí so èyí diwọ́ mọ́lẹ̀ kó sọ pé ní kú lẹ́yìn láéláé àá tọ́ bá wọ̀ ni o tí ọba wọ̀ wá bomi kọ́ lọ gbé o torí ilé ọlọ́run ọba ń kọ́ ọ̀fẹ́ ntí sì máa léèyàn kú òǹbì kan òun náà ni pé ṣé mo rẹ́sìn sí àbí ìrẹ́sìn sí tí mo bá rẹ́sìn sí alihamudulilayi ìrẹ́sìn mi ṣe kínníkín ṣe fèlú sílẹ̀ kọ́ lọ síbò ni ìdí inú tó fi jẹ́ pé tábà wà lù kàn ìlú táwa wà àmọ́ ń patọ́ lọ́n bẹ̀ àìgbọ́n ń patọ́ lọ́wọ́ bá ń bẹ̀ rádaràdà kẹtẹkẹtẹ náà làwọn èèyàn kàn ṣe ń bẹ̀ ó kí n lè fìlú ńlẹ̀ kí n lọ sílùmí tí wọ́n ti báyàn sọ̀rọ̀ lọ. èyí táwọn yìí ó tó ó tó tìtorí rẹ̀ pé mo fẹ́ wá lu táwọn èèyàn ti máa tí ń ti máa gbọ́rọ̀ lọ torí pé ọkàn máa dógùn jàmà ọba ti rọrọ Ọlọ́run ọba gbọ́ yìí máa dógùn gẹ́gẹ́ bí irin ṣe máa dógùn bẹ́ẹ̀ lànà bíi alaihi sọ torí hijira ń bẹ dídọ́ alkiyam ẹni tíbi kan ọba ti wọ̀ fún láti sin lọ́ọ̀ kò fi bẹ́ẹ̀ lẹ̀ bẹ̀rẹ̀ láti yín ọdún kó lọ sílé mi nínú ìlú yàn àdúgbò tó tún lọ kò tún ṣe é sin lọ́wọ́ kó lọ sádùúgbò mi ó ti ẹ̀wá ṣẹlẹ̀ pé gbogbo olú kò ṣe é sin lọ́wọ́ lọ sílùú mi mọ̀nà wa ardullahi wasi'a ilẹ̀ ọlọ́wọ́n bá fẹ̀ ilẹ̀ ọlọ́wọ́n bá fẹ̀ so ilé ìjẹba wa hajaru tí wọ́n sì ṣe hijira wa jahadu fi sabilillah tí wọ́n sì jagun sójú ọ̀nà ọlọ́ bi amwalihim pẹ̀lú dúkìá wọn wa anfusihim àtẹ̀mí wọn. àwọn olùmọ̀ẹ́ni ọlọ́run máa ń ti kájagun pẹ̀lú dúkìá wa síwájú kájagun pẹ̀lú ẹ̀mí wa tí bá ń sọ̀rọ̀ jihad yóò ní ẹjagun pẹ̀lú dúkìá yín fi wa sójú ọ̀nà ọlọ́run pẹ̀lú dúkìá yín àtẹ̀mí yín wọ́n ní torí pé ẹni tí ò bá ti lè ná dúkìá tì lọ́wọ́ láti náwó rẹ̀ láti ọlọ́run ọba ga kò ní rọrùn fún láti rẹ̀ èwo lọ́wọ́ ọ̀run nánú méjèèjì sówó ni àbẹ́mi owó rọrùn torí pé bó bá lọ ọlọ́run fún ni lómi àmẹ́mi bá bá ti lọ lọ náà nù torí ti bi kékeré wa sawa anáwó wa ní ìsìsì tọ́lọ̀ kọ̀dájú kọ̀dájú kó anáwó wa sí tọ́lọ̀ kò sì tí ì pẹ́ torí pé ẹni tó wà láyé ní sàtúnṣe àṣìṣe àmọ́ tó kò sátúnṣe téèyàn lè ṣe mọ́ àbámọ̀ láéláé nù torí rẹ̀ anabi sọlọ alayhi anabi alayhi salatu wasalam ó sì ní nínú wa tó bá fi lè kú tí ò jagun rí kò ṣe jihad rẹ̀ kò sì gbẹ́mí rẹ̀ sọ tọ́lọ̀ ń bá lọ kọ́ pé kí jihad lójú ayé mi pé màá ṣe yóò kù sójú torí rẹ̀ a máa sọ nínú wa gbogbo ìgbà kọ pé kí jihad tá a bá sì wà láyé àwa náà kọ́ akópa mẹ́ torí tí a bá ní àníyàn yìí tá a bá fi lọ láyé èèyàn kú lórí pọ́jẹ́ mùnáfìkì ọ̀dà ẹnìkan ò tí lọ ọ̀dà jihad ẹ fowó ṣe ń kọ́ ta ló dínà mélòó lọ nánú owó rẹ láti bẹ́sẹ̀ ọlọ́run bá lọ síwájú kìí ṣe pé kó o lọ fowó ra program lórí rédíò fa fáfá kan tó tó ọmọ kàṣàṣà látúrọ tí ó sì máa yàn ọ pé bàbá àwọn lókè odò àwọn lóṣù olùgbàwé ètò yìí ó ẹ bá ṣe náà tí náà tí àfihàn iṣẹ́ wọn kọ́ máa lóòkè kí ló kọ́ máa sọ pé sọ̀rọ̀ mi di ìyanu alá <laughs> wàá kó ń gbẹ́sìn ẹ̀sìn kí ló ń gbé irọ́ lásán ọlọ́kú fáwọn ọ̀rẹ́ gbé ọ̀hún ránù wọ́n rà ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún wọ́n fi ìṣẹ́jú mẹ́wàá dá wákà fún ẹni tó sanwó programu ìṣẹ́jú márùn tó tún láwọn fẹ́ fi sọ̀rọ̀ wọ́n tún láwọn kí lè mọ́mú kan lè mọ́mú kan tẹ̀fsírì kan tẹ̀fsírì kan ó kù ìṣẹ́jú kan tó fi bára yín sọ̀rọ̀ làwọn tó bá sọ̀rọ̀ sọ pé àsìkò ti ta owó jóná àbí òjóná owó jóná bí ẹ̀sìn ọlọ́wọ́n bá ga ìyẹn ni pé ọ̀ tó nítorí ẹ ẹlòmíràn kò ń gbẹ́sìn ọlọ́wọ́ bá ga látàrí pé àwọn ẹni táwọn jọ ń ṣe wọ̀dífà tó bá wọn wọ̀dífà irú táwọn tọrí kọ́ máa ń ṣe ní ẹ̀yìn àlásàrì ẹ̀hẹ́n tí wọ́n mọ̀ tí a sọ ọ́ lẹ̀ ó ní gbogbo àwọn táwọn jọ ń ṣe wọ̀dífà ló ń dá ìgbọ̀n aṣọ kọ̀ọ̀kan fún lọ́dún léyà ó ń gbẹ́sìn ọlọ́wọ́ ga ẹ̀ ń tẹ́ ẹ kọ́ ń ná kóbókó kó pèsè di àṣírọ́rùn wọ̀ lọ́jà eléyìí régbè lásán lẹ́ ń ṣe síbẹ̀ ànábì ṣe sẹ́sínú ìwà àmà náwó sídìí ìranù sídìí òfò ọmọ tẹnra rẹ jẹ àbí èyí tó kó kalẹ̀ pé máa ya fọ́tò ṣé òsàrò ògiri mọ́sálásí òun gbẹ́sìn ga náà ni gbẹ́sìn ga báwo wíwú ẹ̀sìn tó ti rí. tó gbogbo eléyìí ò sínú pọ́ǹ gbẹ́sìn ga iná là ń sọ là ń sọ pé tọ́lọ̀ ń bá fún ẹ lówó ọlọ́run ti kọ́kọ́ sóore kan fún ẹ kóore yẹn kó lè bá àwọn alámì ọgbọ́dọ̀ rìn súnmọ́ àwọn afáàtọ́ máa ń pa súnà àwọn ọkọ̀ nípa bí tó lè náwó rẹ sí tó ti sòríire láyà tẹ̀lùkìyà yéé ṣe torí kí fẹ́ gba kọ́bọ̀ lọ́wọ́ rẹ̀ yéé ṣe torí kí fẹ́ gba kọ́bọ̀ lọ́wọ́ rẹ̀ so àmọ́ tí máa ń ṣẹlẹ̀ láwùjọ tiwa nípa àwọn olówó tiwa àwọn ìnáwó fi sabilillah nítorí kí wọ́n lè bá rí wọn ni kí wọ́n lè bá yìn wọn owó táwọn máa ná nù torí ẹ̀ ń jẹ́ pé gbogbo owó tí wọ́n ní yìn wọn tí wọn si ní kọ síbẹ̀ pé donated by àwọn ò nà àbẹ́ ẹ̀kọ́ ni wọn ò nà tó gbogbo orú eléyìí bira léèrè owó wa sáà sí àbá sí wọn á ń fún sí him wọn tún fẹ̀mí jagun sí na fífẹ̀mí jagun sí ó le púpọ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé jihad yóò ti dágbére fún yóò ti dágbére fáwọn ọmọ tọ́lọ́mbá ní padà wá láàyè tọ́lọ́mbà sì kọ́ pé lílọ mi lásán lẹ́rìí ẹ̀ ní rábọ̀ ajẹ́kó dijọ́ gbẹ̀ndàlùkìyà ẹ dákun sáwọn ìyàwó tiwa tá a ti tírẹ́ẹ̀nì nípa ilé ayé ilé ayé yìí sáwọn lè gbà ká lọ rú lílọ bẹ́ẹ̀ ọlọ́ọ̀fẹ́ lọ síbàdàn bẹ́ẹ̀ ìyàwó rẹ̀ di ọ̀la sọmú ó ní jojúmọ́ jojúmọ́ tíráàbù tíráàbù àà ebi tí ọba tíráàbù kò ní rí láfúrà wálé fún ọjẹ tí ọba tíráàbù iṣẹ́ rẹ̀ ti ń ṣe kò lè rówó mú à ọkẹ ọ ní òun lọ o ètò òun á ń lọ yìí tọ ogun ni o ẹmí lè lọ o à tọba lọ sídìí ilẹ̀kùn yín tọba tọba gbá àgádágodo mà níwájú àti lẹ́yìn so ntí ó mú ọ jáde ní òun káì àfi tọ́ bàbá tẹ́gùn jáde torí ẹ Catherine àwọn ìyàwó wa náà lórí tọ́lọ̀ àwọn obìnrin tí wọ́n mọ tọ́lọ̀ tó bá gbọ́ pọ́pọ́ òun kú nítorí inú wọn máa dùn kéésì nítorí pé rẹ rẹ̀ ọ̀pọ̀lọ́ ti ti lọ olórí ibú lọ rárá o inú dùn ni pé òun lọ́kọ tó ṣe pé ó ti rí àmì pé ó wà àlùjànnà torí ẹ̀ ká fi ẹ̀mí wa jagun ọ̀gá a'zamu darajatan 'inda Allah àwọn ẹni tí wọ́n ní nǹkan yìí wọ́n gbọ́lọ́ngbọ́ wọ́n ṣe hijira wọ́n jagun sójú ọ̀nà Ọlọ́run pẹ̀lú dúkìá àtẹ̀mí wọn أولئك هم الفائزون ọlọ́run láwọn ni ó jèrè ọlọ́run náà kò sàánà lọ́kàn náà tí ó jèrè yubashshiruhum rabbuhum bi rahmatin min ọlọ́run bá máa fún wọn ní ròdùnú yóò máa fún wọn ní ròdùnú wípé wọ́n bá ìkẹ́kẹ́ pàdé lọ́dọ̀ wọn wa ridwanin wọ́n sì rí ìyọnu lọ́dọ̀ wọn lọ wa jannatin wọ́n sì rí aljanna ọkọ̀ kanú rẹ̀ tó yà tàbá rí kẹ́ ọlọ́run tí ò tó wa. ọlọ́tún wa ni kò ní ma lórí kí ọ nìkan òun tún yọnu tí a máa kí ọlọ́n níṣẹ́ ọlọ́n kẹyàn ó fún yàrá àlùjẹ̀nà ọlọ́n bẹ́ẹ̀ máa bíbẹ̀ gbogbo dẹ́ra gbogbo dáadáa ní bẹ́ẹ̀nbẹ́ ntójú òrírí ń bẹ́ẹ̀nbẹ́ ntétí ọ̀gọ́rí ń bẹ́ẹ̀nbẹ́ ntí òruwú yẹ lọ́kàn ẹnìkan rí dáadáa ń bẹ́ẹ̀nbẹ́ àwa débẹ̀ inú wa wá ń dùn inú wa wá ń dùn bí kò bẹ́ẹ̀ nìkan lálejò ni ó ní sọ orílẹ̀ èdè ṣe tó yìí gbogbo ibi tó bá wù ọkọ̀ jẹ sí gbogbo oúnjẹ tó bá fẹ́ jẹ sáà ti tẹ aago wọn gbé wá fún un tó bá ti jẹ tán tẹ aago wọn wà palẹ̀ mọ́ gbogbo èso ilé ayé ìtọ́ máa ń fẹ́ wọn gbé wá fún un amákojú yọ ìyọnu sí ọ <laughs> kíákíá lẹ́gbẹ̀ẹ́ báàgì ẹgbẹ́ mi dé gáràjì. ọ̀n padà a, wá ọ̀n padà lù wá ah, ah, ah, mo bá jẹ gbogbo ẹ̀tọ́ chọọ ní sinmi káàrin láàrin bẹ́ẹ̀ náà ni tọ́lọ́n bá fi hàn sálì jẹ́nà nínú kẹ́lá nínú ọ̀la ńlá ọlọ́wà ni àmọ́ ìyọnu sí i a'udhu yóò di ìyà yóò di ìyà àṣé kí ìyọnu ọlọ́run pẹ̀lú fún yàn ló túmọ̀ sí pé yàn bẹ́ẹ̀ nù dẹ̀ra torí gbogbo lọ́lọ́run wa náà wò fún wa táwọn ṣe kékeré ìtọ́lọ̀ fi wọ́n gbọ́ lọ́ngbọ́ wọ́n ṣe hijira wọ́n jagun sójú ọ̀nà lọ pẹ̀lú dúkìá wọn àtẹ̀mí wọn ẹ dákun torí tọ́lọ̀ gbogbo tí wọ́n ṣe yìí àkọ́kọ́ ta lọ́la wọn náà dúkìá wọn gan ta ló ní ta ló fún wọn so àmọ́ wọn ọ̀sá wọn rẹ̀ wọ́n tún lò sí tọ́lọ̀ ìdí tí wọ́n fi wá rí gbogbo dáadáa yìí ni ọlọ́wọ́n á ní òun fún wọn ro dùnú pé wọ́n rí kẹ lọ́dọ̀ wọ́n rí ìyọnu lọ́dọ̀ wọ́n tún wá rí àlìjẹ́nà àwọn àlìjẹ́nà lahum fiha na'imun muqim ìdẹ̀ra tí kì í tán bẹ́ẹ̀ fún wa ìdẹ̀ra tí kì í tán bẹ́ẹ̀ fún wa náà àlùjáná ọlọ́run dákun má ṣe lè wọ̀ wá wọ́n wá fi hàn sí àlùjáná ọlọ́run á lóun sí ọ máa gbé ní àlùjáná gbogbo òkè gbogbo ìdẹ̀ra bẹ́ẹ̀ ṣùgbọ́n ọmọ bẹ́ẹ̀ fún fifty thousand years ni o after fifty thousand years wọ́n á dìpọ́tù rẹ kó ń bẹ̀ lọ sínú jahannam ìgbádùn tìgbà kan <laughs> ìyá láéláé nìyẹn torí ẹ̀ ni ló ṣe jẹ́ pé in tó tún ju ìkẹyìn lọ onípọ́lọ́ tó fi yé wa pé khalidina fiha abada inú rẹ̀ wọ́n mọ̀ bẹ́ láéláé wàláì ó gángan nìkẹ́ bí ti dáríkà bá sọ pé wọ́n á máa gbénu lé láì gbogbo tó bá fẹ́ ni wọ́n mọ̀ mú wa fún ọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìjọ mẹ́ta péré náà ló ṣe ń lẹ́yìn ìjọ mẹ́ta wọ́n dọ̀ padà sínú túbú wọ́n á nítọ̀ àmọ́ yàrá kan ni o ọmọ bẹ́ẹ̀ so níbẹ̀ yẹn so oúnjẹ kan lọ́mọ rí lójúmọ́ lọ́fẹ̀ẹ́ oúnjẹ méjì yòókù wọ́n lọ́mọ mọ̀ bó ṣe máa wà ṣùgbọ́n àní yọkù nínú títí dọ́jọ́ ọmọ gbádùn bẹ̀ bó ṣe fẹ́ ewu àfi ńlá gbogbo nǹkan rí ìjọ mẹ́ta péré ni lẹ́yìn rẹ̀ ẹnì kan mú yín. sẹ́ni tí ó mú yín kọ́lọ́ mọ̀sẹ̀ tí wá ń yà torí ẹ̀ ló ṣe jẹ́ wípé ìkẹ́ tó ju ìkẹ́ lọ fọmọ àlìjẹ́nà ìní fífini láyà balẹ̀ tọ́lọ̀ ń fi wọ́n láyà balẹ̀ pé inú rẹ̀ wọ́n máa bẹ láéláé ìyàtọ̀ wa ju ìyàlọ́ fọmọ aná yàtọ̀ sí pé iná tí ó jó wọn iná tọkọjá aná ni iná tọkọjá aná torí wọn ní iná ilé ayé anábìyà sallallahu alayhi ó ní ìdákanni nínú àádọ́rin iná ti jahannam one over seventy ok tí wọ́n bá fi sixty nine percent kún ètí tí ń bẹ láyé yìí bó ni ó lù ẹni tó bá tó tó ní òun tó òun lé kò sí tó òun sì lè ṣe kò sí tó burú ẹ gbádùn kan wa kí ẹ dáná àpòlà sí jókòó lórí àpòlà fún ìṣẹ́jú márùn wọ́n gba mílíọ̀n mẹ́wàá pẹ̀lú ògbó ọlọ́run yóò ti wì yóò ti sọ̀rọ̀ àsìkì yóò ti di nǹkan mí sọ̀bọ̀ wa ni iná àtàlùkìyàmà times seventy sẹ́mi pé nǹkan pọ̀ mọ́ inú rẹ̀ làwọn ọmọ wa bẹ tó bá tiẹ̀ jẹ́ pé ó ṣe náà díẹ̀ náà ni ó tún padà wà lìjánà sẹ́mi pé kò bá sẹ́pẹ́rẹ́ gẹ́gẹ́ bí mùsùlùmí tọ́jọ́ dáràn tíṣe ọ̀ràn rẹ̀ tó gbé wọn náà òun ò ní bẹ́ẹ̀ láéláé dìgbà tó lọ́nba fẹ́ ni ọlọ́run lè ní lọ síbẹ̀ fọ́dún mẹ́wàá ọlọ́run lè ní síbẹ̀ fọ́gọ́rùn ọdún ọlọ́run lè ní síbẹ̀ fún ìṣẹ́jú mẹ́wàá fógún ìṣẹ́jú fún wákàtí mẹ́wàá fóṣù mẹ́wàá bọ́lọ̀n bá sì ní máa síbẹ̀ lọ títí fún àádọ́ta ọdún mbọ̀ bá yá padà yọ sẹ́mi pé bí ìyá ṣe le tó tí wọ́n bá padà yọ yóò pọ̀ wọ́n náà rí ni àmì ni ọkàn sẹ́kù lórí rẹ̀ táwọn ọmọ àlìjẹ́nà fi máa dáhùn pé iná làwọn eléyìí ti ń bọ̀ àmọ́ wọn fi hàn ṣe yẹ̀yẹ́ nínú àlìjẹ́nà torí gbogbo àwọn wàá bú lélẹ́yìn já sí lálìjẹ́nà táwọn kí láyé wọn ara lé ẹ àwọn sábà ní wọn fojú ẹ rẹ́ẹ̀mà lálùkìyàmà kò sí lẹ́yìn kò sí lẹ́yìn ẹnìkan ìfẹ́ nìkan ṣe yẹ̀yẹ́ ẹnìkan ìfẹ́ nìkan ṣẹ̀fẹ̀ àtàwọn èèyàn dilẹ̀ wọn fira wọn sẹ̀fẹ̀ láyé tọ́ khalidina fiha abada inú rẹ̀ wọn máa bẹ láéláé ọlọ́run kọ́ máa ṣe lé wá wá o inna Allaha indahu ajrun azim ọ̀dọ̀ ọlọ́run lẹ̀san láwà o kí wọn ló dé tẹ̀yìn ọmọ wẹ̀sán láyé lọ́dọ̀ ọlọ́ tó fi dọ́gbọ́dọ̀ àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ ń wẹ̀sán wọn ò wẹ̀sán lọ́dọ̀ ọlọ́ wọn ni tó ṣẹlẹ̀ tí àyà yìí fi sọ̀kalẹ̀ òun náà ní pé ní ìgbà tí àwọn mùsùlùmí tí wọ́n mú al-Abbas àbúrò bàbá anabi sallallahu alayhi wa sallam tí wọ́n mú lẹ́rùgùn lọ́jọ́ ogun Badr kò ló wọn wá o kò fẹ́ lọ jagun o ṣùgbọ́n túláàsì rẹ̀ ìwọ ni àbúrò bàbá rẹ̀ àbí wọn náà tẹ̀lé wa ọ tẹ̀lé wa torí kọ́ mọ́ rò pé àwa nìkan là ń bò ń jà àbúrò bàbá ànábì náà tẹ̀lé wọn ọlọ́run wá ṣe ó kó sínú ẹni tí wọ́n rá mú láàyè wọ́n mú láàyè wọ́n rán lókun wọ́n á ba ànábì lọ́kàn jẹ́ torí àbúrò bàbá ẹni ànábì ní sẹ́yìn mọ̀ pé bíi bàbá ẹni ni ẹ̀gbọ́n bàbá ẹni sẹ́yìn mọ̀ bíi bàbá ẹni ni tó ń bú ẹ̀gbọ́n bàbá rẹ̀ tó ń bú àbúrò bàbá rẹ̀ ìbọ̀dá ni agọ̀mọ́tò. Ah, agọ̀mọ́tù ni ọ́ oníbọ̀ ọ̀dá làbúrò bàbá rẹ̀ èdè yorùbá gan yẹn ká ṣàtúnṣe kílẹ̀ pàbúrò bàbá náà bọ̀ọ̀dá àbúrò àbí ẹ̀kọ́ ni ẹ̀gbọ́n àbúrò ókè àbúrò bàbá ńkọ́ tẹ̀mọ̀ káàbúrò bàbá àròyìn ó yẹ kó ló kọ̀ọ̀kan tí wọn kí làwọn abẹ́ pè ní sí bọ̀ọ̀dá lágbádá ń pè àbúrò bàbá rẹ̀ ló ń pè ń bọ̀ọ̀dá ń bá ẹ wọn lè gẹ bàbá kékeré o ti kọ́kọ́ pọ́nlé dada o ti wá gbé sọ́bẹ̀lẹ̀ kekere o tún bá o ba wa nfa fàtún sí i torí àwọn ìdílé ayé àwọn ìdílé ayé àwọn máa ń lápèjọ wọn ní láwọn wọn ń péjọ tí ń ṣe àgbéyẹ̀wò àwọn gbólóhùn lèdè yẹn fi bá gbogbo ayé mu wọ́n publicize ẹ̀ ní gbogbo ilẹ̀ lárúbáwá ni oníkàlùkù ti hàn àwa náà yẹ ká ni so àbúrò bàbá mi ní ìmọ̀ pé ń bọ̀ dà ẹ bàbá ni sọ́bàdà lọ́mọ pé ọ̀dà bàbá kékeré ẹ̀gbọ́n bàbá ń kọ́ àwọn ẹ̀gbọ́n sọ pé bàbá ńlá bàbá àgbà so gbogbo nǹkan torí pé dèta ń pè gan ń fàwọ̀ sí i. ń fàwọ̀ sígbà tó bá yí pé ọdún méjì ni bàbá rẹ fi jùlọ péré nítorí wọn tó wá bí wọ wọrọńdò yìí ọmọ akpadúró bàbá wọn níbọ̀ ọ̀dà àbà tala ní kó lẹ́ǹdì tó gbogbo ru àwọn eléyìí a rí i pé àbúrò bàbá ànábì sallallahu alaihi ànábì ní àbúrò bàbá ẹni bàbá ẹni ẹ̀gbọ́n bàbá ẹni bàbá ẹni ni. bíi pé kọ́ wá jogún èèyàn nípò dípò bàbá kọ́ ò bàbá ó kú lẹ́lòmíì tó máa ṣe bàbá ò. bákan náà anábì ní sẹ́ẹ̀ mọ̀ pé ọmọ ẹ̀yà àyè èèyàn kò bá àjẹgbọ́n kò bá sẹ́ẹ̀ ni. torí rẹ̀ ẹ ká mọ̀ sọ̀rọ̀ wa níìsì mọ́mọ́ wọn láwọn àbúrò wọn àwọn kan a wọn lọ sọ́dọ̀ màmá mi làbújá wọn lọ sọ́dọ̀ mi ní ṣe tí wọn ti ń gbọ́ tó pé àwọn ọmọ ẹ̀yà màmá wà nù. a sì lè máa lòdì àpọ́nlé fún àwọn náà kọ́ gbogbo ibi tí bá wà mi ni ọmọ mi ni ọmọ mi ni ọmọ àǹtí mi ni kọ́dọ̀ èèyàn ò lè dá àmọ́ tọ náà ni mọlọdọ bàbá mi làbújá mọlọdọ bàbá mi lẹkọọ mọlọdọ bàbá mi níbi so èdè àpọ́nlé ló yẹ kó máa wáyé látẹnu àwọn ọmọ torí pé ńgbà tí bàbá tiyín bá kú tẹ́ ẹ̀ bá fi lè ṣe dáadáa sáwọn àbúrò bàbá yín àwọn ẹ̀gbọ́n bàbá yín kí bàbá yín ó tó lọ wọn àti pé àwọn ọmọ ọmọ kan má abẹ́yìn òrí láyé wa nísìnyí wàláhì ẹ̀kọ́ àní ní jìnnà ẹ̀ ti rí pé n ti ń ṣẹlẹ̀ láyé nù bàbá yín tẹ́ kàkún ti lọ yóò bá sì ní bàbá bá kú bàbá ní kú àwọn wàá ní jẹ́ bàbá ẹ̀rọ̀ fún yín bàbá ìlì làwọ̀ jẹ́ fẹ́yìn ọmọ olójú kónkónkónkó wọn torí ẹ̀yin náà ẹ má dàárín ẹ̀yin àtàwọn ọmọ ẹ̀yà yín rúkẹ́ tó kú ẹ má pè kínni igbe ọdún ọdún kan ní fèmí irọ́ lásán bọ́lọ̀ ń bá kọ́ kú lọ́la ń kọ́ tó dúró ṣe bàbá fáwọn ọmọ rẹ pẹ́ ó sì ti dàárín rẹ àtàwọn ọmọ ẹ̀yà rẹ rú. ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn ọmọ nídìí àwọn bàbá yẹn àwọn wà ní sójà wọn yọ fọ fámìlì fọ́ ọ̀rọ̀ àwọn ọmọ ọmọ dàrú wà láwọn nípa àwọn rí wọn ẹ̀yin náà sẹ́rí pé kàní nígbà tẹ́ gbọ́n yín wá kú ẹ̀ wá àwọn ọmọ rẹ̀ ràn gbogbo ọ̀rọ̀ wọn dàrú ṣé ẹ̀gbọ́n yín lẹ̀ ń ni àbá àwọn ọmọ rẹ̀ ewu kẹ́ ẹ bájà náà àwọn méjèèjì yín mà ní ikú sọ àwọn ọmọ ẹ̀gbọ́n yín mọ̀ ní tí ẹ̀ mọ̀ ọmọ ẹ̀gbọ́n yín ẹ̀yin náà mọ aráwòrán ẹ̀gbọ́n yín lára rẹ̀ sọ́dà abẹ́ ìkàlẹ̀ yín náà ẹ̀túbà lọ sọ́dọ̀ ẹ̀ fà ọmọ dáadáa sí wọn ẹran yín ó ọmọ ọmọ ni rí torí àwọn èèyàn ńgbà tí so àbúrò bàbá ànábì lókun so àwọn yòókù lókun ànábì o bàtà ànábì kọjá torí àbúrò bàbá òun ló kùn ara ànábì ọgbà ara ànábì ọgbà àwọn sábà rí lójú ànábì kójú ànábì ti pọn tí ò sí ìwà ànábì sallallahu alaihi wasallam àwọn sábà máa sọ ànábì wọn máa sọ tó ráwọn ìdáná bí àtọ̀sọ́ máa kí ó tó ní kíni máa dánú bí àfa yìí lónìí kíni ó máa gbà àwọn ìdánú bí ànábì wọn ti rí kójú ànábì ah, tí ò sí o ànábì ni ah, àbúrò bàbá mi tẹ ẹ sọ lókun sẹ́yìn mọ̀ pé mi lẹ sọ lókun bàbá mi lẹ sọ lókun ah! wọ́n bá lọ tú tiẹ̀ tó ti pé káàkiri ní bá wọ́n lọ tú tiẹ̀ òun náà gba ìsìláàmù lọ́jọ́ tí wọ́n sí mẹ́kà òun náà padà di mùsùlùmí ńlá tó yẹ pé ńgbà tánábì kú Umar ń sọ fún pé anábì làá máa tọrọ lọ́dọ̀ rẹ̀ kọ́ bá ní tọrọ òjò tó tíyàn bá mú tọ́ dáadáa ìwọ àbúrò bàbá rẹ̀ nípa tọrọ fún wa lónìí ẹ̀wọ̀n ń dèrò tó gba ìsìláàmù àwọn mùsùlùmí wọn èé fojú díyàn báyìí àbúrò bàbá anabi sì tẹwọ ọlọ́ọ̀sì rọ̀jò ọlọ́ọ̀ wo pé ẹni tó ti sọdún rẹpẹtẹ nù kèfèrí ṣé ń lára gbàdúrà sí lẹ́nu lónìí sẹ́wọ̀n pé káwọn máa wí nu kékeré lè má mú bẹ́ẹ̀lẹ̀ àbá àtọ́sírí bẹ́ẹ̀lẹ̀ onígbà bẹ́ẹ̀lẹ̀ ẹnìkan á gba ìsìlámù lánàá àdàkùn bọ́ọ̀rọ̀ bọ́ọ̀ bọ́ sẹ́yìn bọ́ sẹ́yìn tẹ́ so anabi sallallahu alayhi wa ó ní ńlá máa tọrọ kọ́ bá ní sàdúrà anabi sì ti kú ìwọ ni kọ́ bá ní sàdúrà lónìí ó sì sókè òjò sí rọ so ọ gbàtà wà túlẹ̀ àwọn mùsùlùmí wà wà bà lọ́jọ́ ogun ti túlẹ̀ wọ́n ni kọ́tàbí Islam sórí jihad làwọn a ra yín mú máa mú àwọn kan bá ṣe jihad Islam tẹ́ ẹ kó lè kò lè dàbí tiwa ọmọ mi ni ọmọ ẹni tó ti pa bàbá ńlá rẹ̀ ní fálálà dìlómi ni lọ́fẹ̀ẹ́ tá ìbojú wẹ̀yìn tó kún dúpẹ́ fún wa gbogbo tó ń tẹ́ gbogbo tó ń tẹ́ máa ṣe lọ́pọ̀ ìsìláàmù ẹ̀ lè lé wa bá bẹ́ẹ̀ náà ni ẹnìkan oní àtijọ́ máa àwọn ọ̀gbẹ́nu ṣẹ́yìbà táwọn náà máa fún àtúntí kọ́kọ́rọ́ kàábà ń bẹ lọ́dọ̀ oní àtijọ́ kékeré ni. ìtọ́jú kàába kọjá gbogbo nǹkan sẹ́ẹ̀rẹ́ mi wù mí wá <laughs> òpin sẹ́yìn lè sunu kàába ẹ̀ tó bẹ̀. so eléyìí túmọ̀ sí pé àwa ga púpọ̀ àwa ga púpọ̀ wọ́n sá sọ gbogbo ẹ̀ lọ́lọ́run aṣọ àyà kalẹ̀ kékeré ṣé àǹfààlálàájì ló mu àtà ń tọ́jú ọwọ́ àdàbí tẹ̀ ń tọ́gbọ́ lọ́ngbọ́ tí ń tún ṣe jihad fi la. lè dọ́gba ẹ̀yin ọ̀já mọ̀ kankan tẹ̀ bá ti ẹ wá wò gbogbo ẹni tó ga ọ gbogbo ẹni tó ga ọ síwájú kí islam ò tó dé ìgbà tí wọ́n gba islam tí wọ́n sì tún kọ́mọ̀ nípa ẹ̀sìn islam gíga náà wọ́n wà al orí gíga náà lọ wà nígbà tó gba islam débi ká nàbí sallallahu alaihi wasallam ọ yọ̀ǹda fún un ó ní kó má sùn mí náà ní ọjọ́ kọkànlá ọjọ́ kejìlá ọjọ́ kẹtàlá oṣù tálálàjì ọwọ́ àmìnà anábì ní kọ́ máa sùn kọ́ padà sí mẹ́kà kọ́ mọ̀ lọ fálálàjì lómi mu bí tí ṣe máa ṣe kó tó di mùsùlùmí. àwọn Banu Shayba nígbà tí anábì sallallahu alaihi wasallam gba mẹ́kà oníkọ́kọ́rọ́ Kaaba dà wọ́n gbé lánàbì lọ́wọ́ gbogbo yẹn wọ́n á péjọ àwọn Banu láti ayédáyé àwọn màlà wọn mójútó Kaaba yìí anábì sì ti wá gba mẹ́kà lónìí tó ṣèṣe pé omi tuntun dé ẹja tuntun wọ̀ gbàtà nàbì tó ṣe tí ó ṣe tán wọn wo gbogbo yìí wọn rò pé àwọn fámìlì rẹ̀ ni ó pè àwọn ìyá rẹ̀ ni ó pè ànábì bá ní níbo ni àwọn Banu Shayba wà la ilaha ànábì tó gbé kọ́kọ́rọ́ lé wọn lọ́wọ́ ọlọ́ni. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل inna allaha ni'ma ya'idukum bih ọlọ́run pa yín láṣẹ pété ẹ bá gba nǹkan lọ́wọ́ àwọn èèyàn ẹ dá padà fún wọn bẹ́ẹ̀ sì gbà lọ́wọ́ wọn islam yìí sábòsù bàánú sẹ́yìnbà kèfèrí ni wọ́n lánàá lónìí dáná fi ti gba madina àti ti gba mẹ́kà gbogbo èèyàn lọ́wọ́ mẹ́sì islam àfọwájà àwọn bàánú sẹ́yìnbà náà wọnú islam ẹ̀tọ́ wò wá lẹ́ni tẹ́ fi gba kọ́kọ́rọ́ kù lọ́wọ́ ẹ wo ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò sábòsù nínú islam àwọn tí wọn pé tó tàwọn ti parí báyìí àwọn ti parẹ́ nù tà anabi tí wọn á ní bọ́lá wọn bá nu ṣẹ́yìnbá wa àà ìgbà yà wọn wà kàn àbùkù yìí ní ìsìn anabi <laughs> sì gbé kọ́kọ́rọ́ tó gbélé wọn lọ́wọ́ subhanallah ilaali so báyìí la anabi dá máa na padà fún wa torí ẹ ẹlòmínà ń ṣe kèfèrí lónìí ẹni gíga ni wọn mọ̀ sí èèyàn pàtàkì ni wọn mọ̀ sí kọ́mọ mi kàn kọ́mọ fòyà gba islam gíga náà lọ́mọ wa lókè ìgbà tó bá ti kọ́mọ nípa ẹ̀sìn islam gíga náà ìhùn ní tẹ́ḿbẹ́lù rẹ̀ bí ẹni tó jẹ́ pásítọ̀ ní church reverend ni archbishop ni ó wá gba islam lèmọ́mù náà láàfi jẹ àmọ́ pẹ̀lú májẹ̀mú yóò kọ́kọ́ páàsì ńlẹ̀ kí ó ná sọ pé wọ́n kọrin mọ́ṣáláṣí yóò páàsì tábà ti lè kọ́ fatiha àtàwọn súra kéékèèké kéékèèké tọ́lọ̀ bá ti ní kọ́ mà àfìsí lè máàmù lẹ́ẹ̀kan náà ni yóò tún àmọ́ kọ́ mà sí yóò mọ̀ kọ́ mà sí kí ni tó ṣòfò kọ̀ kankan torí pé olórí náà wà ipò náà ló tún wà nísìn ipò olórí náà ló tún wà so bí islam ti ṣe sọ islam kì í tí àwọn èèyàn báwọn èèyàn bá ṣe ga bẹ́ẹ̀ náà ni ó fi wọn lẹ̀ àmọ́ condition ni pé ọ̀ wà torí pé òní fáìmà kan ṣe kí ni wọn ò ní fi sẹ̀sì torí ẹ̀ ló ṣe jẹ́ pọ̀pọ̀lọpọ̀ wọ́n gba islam lódodo wọ́n ti jẹ́ ni tó ń darí chọ́ọ̀chì chọ́ọ̀chì chọ́ọ̀chì tẹ́lẹ̀ ọlọ́run á sanu wọn gba islam tó àwọn ibi táwọn wá ti fail wọn ò ní wá mọ̀ nípa islam yóò sì fẹ́ já síwájú gẹ́gẹ́ bó ṣe já síwájú tẹ́lẹ̀ eléyìn àṣìṣe ni kó lè já ní islam yìí pẹ̀lú àìmọ̀kan torí ẹ̀ ló ṣe pé gbogbo àwọn tó ti já síwájú tán yà láìmọ̀kan sẹ́mọ̀kọ́nà táwọn mùsùlùmí ò fi bọ́ lọ́wọ́ wọn wá bó láti tún wá fi ètí òtún ṣe tún fi kún ètí òṣè tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ eléyìí ọjọba torí ẹ kásìmà wípé ìsìláàmù tiwa àyè ń bẹ́ẹ̀ fún gbogbo èèyàn ẹrù òsì bá wa àyè ń bẹ́ẹ̀ fún gbogbo èèyàn ẹrù ọba wa nítorí pé ẹ̀sìn yóò wò lè máa ṣe tó bá dé nọ́ọ̀sì islam á sọ fún ọ pé ahlan wa sahlan ẹ máa wọlé ẹ máa rọra ni ẹ máa wulẹ̀ ẹ máa rọra ni abẹ́rù ń bẹ̀ yìí sẹ́ẹ̀rù pé tẹ́nìkan bá wọnú ẹ̀sìn Islam nísìn ó ní nǹkan kan tó lè gbà mọ́ yín lọ́wọ́ kò sí wàláì sẹ́ẹ̀rù pé nǹkan kan fẹ́ fún àwa mẹ́ta yóò di tàwa mẹ́rin rárá o yọ gba tiẹ̀ tí ó pe pérépéré nínú àlùjànnà kò sí ní títí kí wọ́n lè rún báyìí sí kò sí nǹkan kan tí ń bà wá lẹ́rù kódà à ń fẹ́ kẹ́ di mùsùlùmí lónìí kó tó dọ̀la ni à ń fẹ́ kẹ́yìn náà darapọ̀ mọ́ àkótó dọ̀là ṣùgbọ́n ẹ wàá nípa ẹ̀sìn islam o wọn kì í fagbárí lásán ṣe islam wọn kì í fagbárí lásán wọn kì í fi ṣe islam ẹni tó wá gba islam tó wá dénú rẹ̀ tán tó wá lérò pé àwọn ọmọ tara pawó ni ibi tí wàhálà wà nù níbi tí wọn ti ń bọ̀ tẹ́lẹ̀ wọn máa pawó ni ìdá mélòó ìdá mélòó ìdá mélòó ìdá mélòó ni wọn ti dárí mọ́ṣáláṣí mò ń béèrè nì ṣe ẹ dáadáa kan ta lẹni tó bọ sọrí pé kí ni tọ́wọ́ àṣeṣọ láti àlọ́ sanwó rẹ̀ owó kí ló ń san àbí òye wa kò sí lẹ́yìn nínú Islam ọ̀pọ̀lọpọ̀ tó bá gba Islam báyẹn kì í má wọn lára wọ́n mọ̀ wò pé wọn ò fáwọn lówó àwọn ti parí ìsìn wọn ò dáwó owó fún ta ni tí wọ́n bá da fún wa bó láti kó lọ bọ́lọ̀ àbí òye wa so gbogbo eléyìí báyìí ọ̀nbẹ́nu tó kọ dínà kẹlómi ò lè gba Islam adúpẹ́ fún ọlọ́run ọba ẹlẹ́dàá wa lórí ìmànà àti fífi anabi muhammed sallallahu alayhi wa sallam ránṣẹ́ atúndúpẹ́ fún lórí sísọ alukur'ani kalẹ̀ fún anabi wa sallallahu alayhi wa sallam ebe àti ndúpẹ́ fún lórí àgbọ́yé tó fún wa lórí tírà rẹ̀ àti sunna anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọlọ́run ọba kó jẹ́ kí islam wa kó túbọ̀ máa dá sí lójoojúmọ́ wọ́n ràn wá lọ́wọ́ lórí gbogbo ohun tí ò wa fi yé lórí àti máa ṣe dáadáa eléyìí yọ́nú sí wa ọlọ́run kò forí jìn wá ká tó kú kò forí jìn wá wa ó wa lọ́la kìyàm subhan.